كتابكم بعضكم فلا تتركوه أو يرى حسرا فلا تتركوه وما تكتمون مستمسكين بحبله وما كنتم مستمسكين بحبله فلا يدركن أعداء بالوالدين يرى فلا يدركن أعداء في بيتهم ويا رب الأيمان سداد للمدين ونسل لنا مما نخاف من عذران وعلى سيدنا مما نغاض به ووفق شباب المسلمين من أجله ووقف شباب المسلمين بلادهم عسى يحيي المجد وعزم الله عسى لا وأمين على زاد حياتنا حياتنا Thank you. يا رحمن نرجوك رحمتك يا ربي يا رحمن نرجوك كرامة وليس الدنيا نهوك في الأخرى وليس الدنيا نهوك في الأخرى رسول لله قد أتوقع على Ọlọ́run ọlọ́run láyé ọ̀rẹ́ àbádọ́rùn-ún ọlọ́run rẹ̀. Wọ́n máa ti ẹ̀rùn bọ́ra sí ẹ̀sùn, òun máa sáwọ̀ ẹ̀rọ sí ẹ̀kú jẹ́. Òun máa ti ọjọ́ ọ̀rọ̀ sáwọ̀ yẹ. Ìyẹ̀ máa sára àbọ̀ ọ̀rọ̀ ìjọ. Olúwa أو آدم لا إله إلا الله أصعدته ولهم لا إله إلا الله أصعدته ولهم ربي بهوى الفضحى ربي بهوى الفضحى في آياتي ربي بهوى الفضحى أليم الجلال ربي بهوى الفضحى Lọ́kọ́lẹ́sẹ̀ ààrẹ mọ́ ní ilé ìlú òní bá máa jẹ̀rọ máa ní ìjẹ̀sẹ̀ òṣẹ́ ààrẹ mọ́ ní ilé ìlú bá máa jẹ̀rọ máa ní òkà kẹ́kẹ̀ẹ́ ààrẹ ilé ìlú أنهم تكون عن آيات Thank you ìfúnpá ọ̀pọ̀ ààrẹ ẹ̀rẹ́kú èèyàn nígbà àjọ oúnjẹ nígbà tí ààrẹ ẹ̀rọ èèyàn nígbà àrùn ewu olóòrùn jẹ́ ààrẹ ẹ̀rọ èèyàn nígbà àjọ àrùn ewu olóòrùn jẹ́ ààrẹ ọ̀rí ìdílé òní láàrín ẹ̀rọ àárọ̀ tó ló ààrẹ ọ̀rí ìdílé òní láàrín ẹ̀rọ àárẹ̀ بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم والبر والبر من سليم وعلى آله وأصحابه أجمعين ومن السعيد إنا صراط المستقيم إنا صراط المستقيم إنا صراط المستقيم أشهد أن لا إله إلا الله أدونا الظلم الحمد لله رب العالمين Àtọ̀rọ̀ ìjẹ́ àjẹ́fà ní ìwà ọ̀rọ̀ láàrin ọ̀tẹ́lá àti ìwà wọn láàrin ẹ̀dẹ̀wọ̀n Mùhárà àti gbogbo tó bá tẹ̀lé pẹ̀lú dáadáa fọ́rọ̀ kàánàmà wọn. Tó kẹ́rẹ́kẹ́rẹ́, Ramadan lọ rí wọ̀dí wọ̀dí pé olùkú wa olùkú wa lọ. Bí ẹ bá ń gbé òun yóò di sixteen. Báyìí ní bẹ́ẹ̀ yẹ ọgbọ́n fún ìdí yẹn. Ìṣe yóò ju mẹ́ta àbí méjì. Mẹ́ta àbí méjì ọlọ́run yá gbà náà lọ. ìwọ̀n bá fẹ́ ló dáwà sí fẹ́rẹ̀ ọmọ ìgbé ìlú wa. àmín. wọ́lá ló lọ. àmín. àmín. bàbá àgbàdo kí n sẹ́yìn tí wọ́n ti ń dúkọ́ tẹ̀síwò wọ́n láti ìjẹta àdáyà. nígbà yẹn àdá sábà ṣe fún wọn àlékún gbogbo rẹ̀ ìmọ̀ àtúntí owó bí ọba ti wọ̀n wọ́dà lọ́lọ́. Mo wá lọ sí àwọn abúlé náà tí ààyè wa ọlọ́run bá ti fẹ́lẹ́ lọ́dọ̀ rẹ̀. Ìyá bá tó ti lérè. Bàbá ni, inú bí ó gbàtàwọn ẹni rẹ̀. Kí òun wá dájú òkú kalẹ̀ àìmọye ẹ̀dá ló dákùn ìwò kàdé lọ. Òbí ti kankan náà ó ìjọba yìí. Àwọn míì ọjà wọn ló kò sí ìdí ọjà wọn. Kó sì wá oṣù kẹ́rin ọjà ká gbogbo ọdún ló kù sí yóò tó lọ àti ìlú sẹ́yìn oṣù kan yìí. Ìgbésẹ̀ wọn lọ́wọ́ aago méjìlágo mẹ́rin ní oòrùn ọdúnlẹ̀ ní oòrùn ọ̀rọ̀ àdúgbò ẹ̀tùwà ọ̀rọ̀ òní jọ́ tẹ̀ta yóò ti gbé ìka mìíràn pé lọ́dá àjì pé ìdẹ̀gbé gbogbo kalórí kàkà tẹ̀lé ìwọ̀n lọ bá a fi ààrùn tá a bá gbọ́ àdìsíńtà ìmàlúbí lọ bàtà àdúgbò. Wàá sí bàtà ọ̀dà ìwọ́sí sí wàhálà òní àdúgbò Wàá sí bàtà sí wàhálà òní àdúgbò Yàrá ní máa ń gbàgbọ́ ìgbọ́ ọ̀gbọ̀n. Ìṣe ń bẹ̀rù yẹ ẹ̀rùn kó gbọ́n Àwọn akẹ́kọ̀ọ́ tí ó bẹ̀ bá bọ̀ wọ́n láyà bọ̀. Amọ́ta ìfẹ́ pé ọbẹ̀ ìyáni ìsìn tó ti gbẹ́tọ́ ọdún tẹ̀ bí o àbàtó lágbóyè sí yọ àbùjọ ìdúnà ìlọ ìdúnà ọdún ìyá ti pẹ́ ọdún àtàrí pẹ̀lú rẹ̀. Bákan náà gbogbo àwọn ìyá náà tí ọlọ́yẹ̀ tún ọ̀gbọ̀ ní tàbí ní wà bí ní bàtàrí máa lẹ́tọ̀ lọ rẹ̀. Amina. Wọ́n láti ọlọ́. Amin. Yàjọ kó yàyọ̀. Pàpà yìí lọ àwọn jágbà tí wọ́n ṣe iṣẹ́ takuntakun bàtàrí máa lẹ́tọ̀ lọ rẹ̀. Amina. Wọ́n wọ́n láti rẹ̀. Amin. So, ibi tí wọ́n bá dé ní àná wọ́n ní àyà tá àtìlẹ̀ tú lánàá. Àwọn àbú tàtúwà bí. Títà ń sìn láti bẹ̀rẹ̀. Tọ́ ẹ̀wà bí pàdánù Òṣùn ní láàyè ẹ̀ṣà ń sọ ọ́rẹ̀ بسم الله الرحمن الرحيم وقالت اليهود أدير بن الله وقالت النصارى المسيح بن الله ذلك قولهم بأفواه يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يوفقون اتخذوا أخبارهم ورهبانهم أربابا من دون الله ولمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون وقلوا أموالهم أقوالهم ويأبى الله إلا أن يتم نوره ولو كره هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله عقيدة أهل الكتاب اليهودي والنصارى àjọ́dà wọn bí ẹlọ́gbọ́n wọn kó ní ìsáájú sáàpù ní ẹ̀wọ́dà jìnà sára àjọ́dà wọn ni a yà yìí tọ́ka sí ìdí wọ́n ti lọ́kà tí wọ́n bá lọ́kà. Nítorí wọ́n yẹ bá gbà lọ́kà tó dàbẹ́rò lọ́nà tí ọkà náà pẹ̀lú àbídà. Owó ni wọ́n fẹ́ sọ yìí. Ìní ayé Àkùránì fẹ́ ṣàlàyé tó wà yìí. Ọlọ́pàá ní ọkọ̀ ọ̀dà ti yẹ̀ wúdú Fùzẹ́rù Ibùnú Láì. وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يطاعون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون أو يهودي Kàràkàrà táwọn sọ òdì ibẹ̀. Òzẹ́ ìlú ní Bùdó mọ́. Wọ́n ni. Nígbà tí a bá gbọ́ bí lọ sí ìyá àmọ́ra ta ni jẹ́ òzẹ́ ìrù. Irú kí ló fẹ́ ṣé ń gbà pé ọmọ ọlọ́run ni? وقالت النصارى المسيح ابن الله àwọn nàzọ́rá náà tó ní màbínú náà alúwà ìsá àyíṣàlá ọlọ́gbọ̀n ọlọ́gbọ̀n ذلك قولهم بأفواههم ọlọ́ni bí a ti sọ nìyẹn o bí Ìgbẹ́gbẹ́ wọn fi ń wé gbóló àwọn káàkiri. Àwọn káàkiri ni a ti kọ́ bí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ni a ti kọ́kọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Àwọn náà tó aná tó dé wọn tó bẹ̀rẹ̀ sí wọn náà. Yúbọ̀lúhúnà kọ́lá lẹ́bínà káfà rú ní ohun kọ́lú. Àwọn káàkiri ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí. Tí wọ́n ti mú orogún pẹ̀lú Ọlọ́run. tí a fi ní òòsà nígbàkejì ọlọ́run lẹ́nu wọn lọ́run nígbà náà. àwọn ẹlẹ́yìn ló fi gẹ́gẹ́ tó kún ọlọ́run náà gbé ẹnìkan ọlọ́run. èyí tí ẹ lè sọ yìí ọmọ ọlọ́run mi yìí wọn ò fi lẹ́nu kò sí ẹnìkan láyé tí ó máa gbé ìgangan sẹ́dí ọlọ́run tí ò ní padà mú nǹkan náà lọ́lọ́run kan yìí kò sí. yóò sọ fún mi kan yìí. Ìyẹn náà kéré lójú báyìí pé kí ilé ẹ̀rọ kéré lójú. Ní ẹbí ń tó ọlọ́dẹ ìlú wa mùsùlùmí yẹn sí ìtara. Ká má gbé ìgangan ju ipò rẹ̀ lọ. Ẹ̀mí sọlára sọ́nà sọ̀rọ̀ bí ẹ̀dá fún ẹgbẹ́ ní ìbí òkòtò bí ẹ̀dẹ̀ ní ìgbẹ́dẹ̀ ní àdẹ́bì gbóńdà àdẹ́bì ìtayọ̀ ń bè ìdúwẹ̀ yìí fọ́lọ́dọ̀ ara wọn lọ́wọ́. ìlànà àdá àbùdùmọ́ ìwọ̀n rúlù ìwọ̀kúlù àbùdùmọ́ ìwọ̀n rúlù. ẹgbẹ́ ọdún ẹwọ́ káàkiri sí ìtara tó ti ń gbé wa kọjá ipò ẹ̀já mọ̀ pé wọ́n wọ́n wọ́n ó sì mọ́lẹ̀ nìyẹn àbá mi o tí ọmọ tí ó rẹ̀ ọ̀gá tó mọ fẹ́ ẹ̀gbọ́n sábúrò ìyàwó lọ́wọ́ fìdí máa dá padà sí rárá. a ní káwọn èèyàn máa kúnlẹ̀ fún amọ́ ìyẹn ló ti wàhálà fẹ́ lóde lọ́wọ́ ìjọ àti pé igbá ọ̀dá àwọ̀ ọ̀dá àwọn kan bẹ àtẹ̀wọ́njọ́ yẹn àdóníjà nígbà àti kẹ́mọ́ kúnlẹ̀ fún amọ́ ìyẹn lóníjà wa nítorí ẹ̀ bá ti gbé àwọn òye wọn àgbò lẹ́jẹ́ kúlẹ̀ fún ọ̀dẹ̀bẹ̀ kò bẹ́ẹ̀. wọ́n ti á mọ̀ wípé èyí kú ní ọ̀jẹ̀ báwọn báwọn. sábà ní wọ́n kúlẹ̀ bá wọ́n jẹ́ kúlẹ̀ báwọn. ewu ni ìjà ewu nígbà tí èsì pé olùkọ́ ọ̀rẹ́ rà yẹ wọ́n rà fílẹ̀ tó kọ̀ọ̀kan náà. ìdíyàwó ẹ̀dọ́ ìwọ ni wọ́n sọ ọ́ tó gbà ká máa bólẹ̀ wọ wọ́n padà sọ́dọ̀ lọ́kùnrin yìí. Tàbí ní ìjọba ní ọba ìdílé bá tó jẹ́ ọ̀rọ̀ ìjọba ìjọba ní ẹ̀sìn yẹn. Ẹ̀ẹ́n ìdílé abẹ́ gbà bí lẹ́yìn ìjọba yílẹ̀ lẹ́kọ̀ọ́ àti abẹ́ gbà pẹ́. Ìjọba yìí ti wà. Gbogbo àwọn èèyàn tí wọ́n ń dábàá dọ̀bálẹ̀ inú ọmọ èyí dábà ajá máa dábà ẹgbẹ́ tó bá lè kú lóòtọ́ ni. Yá kíra wa bọ́rọ̀ ní yá kíra wa kò ní sẹ́ ọ̀dà bá mu. Mọ́tò bá lè mọ́tò bá lè wá. Nígbà tí yá fi kọ̀ ọ́, kíkẹ́ mọ́kúnlẹ̀ wà mọ́, ó ti fẹ́ kọjá là. Hmm. Ẹlòmíì ti máa wí kalẹ̀. Ẹlòmíì máa bẹ̀rẹ̀ mo jẹ́ ẹ̀ńtọ̀ síwájú bọ́jẹ́ láti ìdí àwọn akéwú ọmọ akéwú tí ó bí àbá àwọn oṣù kíwá àbá rẹ̀ lọ́wọ́ kíwá tó bá gbogbo yìí nígbà tó jọ wá akéwú ṣé ó mú wàá ẹ̀rọ gbogbo tó. Ẹ̀ẹ́ lòwọ́n bá tó wá bẹ́ẹ̀ fi orí kalẹ̀ bó jẹ́ ó lè ó lè ó lè yàtọ̀ sí ìta ẹ̀yà bá rẹ̀ tó ń kúlẹ̀ fún nìkan òun kúlẹ̀ bá bá ti nìkan àbá ìwájúwájú ti a ọwá kúlẹ̀ ta ó lè bá rú mẹ́lẹ́nu kí kó lè yí ọ̀ ọ̀bàdé tó kẹ́lẹ́ tó ẹ̀mí àbá ẹ̀lẹ́kọ̀ọ́ yà àbá ẹ̀mọ́ orí kẹ́lẹ́ ọjọ́ ẹ̀dẹ̀ ọjọ́ ìjà mi bẹ̀rẹ̀ sí ọjà ọjà. Ọlọ́jà yóò wà náà. Ètò ẹ̀rẹ̀ sí ìkú, ètò ìkú, gbéyàn bá dábà ẹ̀mí rẹ̀, táà méjì bá wá dé bá yàn lẹ́ẹ̀kan náà, tẹ́nìkan kó lẹ̀ tẹ́nìkan dúró ẹni tó kúnlẹ̀ ẹni ìyọ́bẹ̀ láìkì ilé ìgbọ́nà náà mẹ́gbà àdéjì wa ṣẹlẹ̀ bí ẹ̀yà yìí rájọ́ bá ń lọ ìyá yìí rájọ́ alìkù kalẹ̀ ló wà lóka yìí tí ò sí káàdà amóyàtọ̀ náà àpá àtọ̀ wọn tí ó gan báyìí ẹ̀jẹ̀ ìjẹ́ ọ̀dọ̀ fún ilọ́dọ̀ ìjọba níjọ́ láti tó tó lọ́wọ́ jẹ́wọ́ kò lẹ́kùn mọ́ iyì lọ́lọ́run bèèrè fún náà Kájà tí mẹ́wàá ní ìwé ìwàjẹ́ kó lẹ̀ fún wa. Wọ́n tó láwọn ti ṣe ìwọ́n ayé ṣe láàpẹ́ máa kọ́lẹ̀ fún àwọn ẹ̀kọ́. Ìwọ́n tó bá ti bá kò bá bí. Táwọn arìnrìn lẹ́yìn ìjọ náà, ó tún ìtẹ́wọ̀n ìtàgbẹ́rẹ̀ lọ. Sáàbọ̀n àti ìdí láì ṣe láti ẹ̀mí ìdá náà ni. ẹnu ní ojú ìdájọ́ wò ẹni ní ìdájọ́ wò ìwọ lọ́wọ́ máa rán ìrìnà ní lẹ́tọ̀ọ́ lọ. níbo níbo láti aya afi ọmọ afi ọmọ akẹ́kọ̀ọ́ afalásùmá máa kò lè fún àmà. Akọ̀rẹ̀ náà ẹgbẹ́ ìwé ra ọdún máa bí àkọ́lá ti lọ sí ẹ̀rọ ọdún àbíjẹ́ afákí ẹ̀kọ́sí. wọ́n ti wọ́n já lẹ́nu wọn sí wa ilé ìwé láti wá ní ọlọ́ọ̀dún rẹ̀ sí a fi ló kí a. ìdàgbọ́n ní kọ́ wá bọ́. ìdàgbọ́n ní kọ́ wá bọ́ fi ló kí a. ìjọba wọn kí a lọ́dọ̀ wọn pa adé ẹni tó ti bẹ̀rẹ̀ jẹ́ àjọ ọlọ́wọ́ lẹ́gbàá náà sí àwọn àgbáyé àbíké ẹ̀rọ àgbọ̀ ọlọ́wọ́ àbí ìwẹ́gun àńgbáyé dáa ti bá ti lọ. ẹ̀dá kan kí lè rẹ̀ lé kí ni ìpàdé tí èyí ni ọba tọ́lọ̀ ń gbà kó lọ́wọ́lọ́wọ́ ìjọba jẹ́ ìwò káàdì sí lé sínà pé àní abẹ́wá kí ní akọ́lọ́ máa ń sàyè fún àtàdé bàbá olú ọ̀ ọba ni wọ́n bá bí wú ojú wọn pẹ́ ìjẹ náà ó wá ní wọ́n bá ẹ̀ ìjẹ náà lọ́wọ́ ọ̀kan náà máa bá ti ń bẹ níta ní ìsìn lóṣù tó mọ̀. wọ́n bẹ̀rẹ̀ sí jọ̀ǹkárá tó ọlọ́run lára bàbá olúwo wọ́n nílò ìbò ọlọ́run lára wọn. wọ́n ní ìtò ilẹ̀ Yorùbá tó kù sí ọmọ olúwo. Ọlọ́run ti ọlọ́run ti. Àwọn ọ̀gá òkòló kan wọn àwọn ọgbà orí ìwò ọjọ́ owó ti àbúkú rẹ̀ wọn bá kàbá kàwọn ní ara ìyá tí ó mọ́sílẹ̀ Bọ́lọ̀ bá bèèrè bákà àti owó ni àìrí ọlú lẹ́yìnbá, àgbọ́lọ́tà àwọn tí wọ́n fi ń fi dáadáa náà wà, bọ́ọ̀lù tó tó wáyìí nítorí wọn bẹ ní àdàbí. àfa àwa gan-an àyíká ló tó gbèrè ó wá bá mi dé kí á fún bàbá ní ìbọn kan. orúkọ àwọn ọjà fún ọdún bọ̀lẹ̀ àbúrọ̀dà ní kó dáa bá kẹrin ló rà bá náà wọ̀n láì yóò kọ́ ẹ̀yẹ ní ọjọ́ bọ́ọ̀lù fún wa ní ọ̀sán wa. Lẹ́yà sí gbogbo ó yí ilé fún ọ. Òṣè ìlà ẹgbẹ́ mi ti débù pé bàbá ẹ fún bàbá olúwo ní ajáde lọ́dẹ̀ẹ̀dẹ̀ yìí. àwọn àbáà ni máa jáde lọ́dún ìrìnlẹ̀ Yorùbá ọba ọ̀jẹ́ ló kéde ní ẹ̀kọ́ aláìsí ọba ẹ̀kọ́ tó lè mọ̀. nígbà ìjọba ni ẹ̀. bàbá olúwo ka iye ju olówó àgbà wọ́n kàkà wọ́n láwọn wọn lábàlá sẹ́ni tí ọmọ nígbà tó bá sílẹ̀kùn lè ẹ̀ẹ́lẹ̀ fún ọdún tí ọ̀rọ̀ lé ọyẹ kí wà síran rẹ̀ máa ń lọ́wọ́rọ̀ wà fáńtì yìí gbọ́n ọ̀gá mú ọmọ ìdílé ọ̀dọ́ ọba ọba àwọn ọba ọ̀gá a Ìgbẹ́jẹ́ fún rẹ̀ kò pèsè níwájú ní ilé ìrọ̀mọ́jú òbí. Ṣé ẹ̀rọ kó tù mẹ́ tó mọ̀ ìgbà jẹ́ mẹ́ ló fi lè dé bàbá olúwo ní ìgbà rẹ̀ wá wọ́n ní àtẹnisí lọ́ọ̀kì. Wọ́n fẹ́ lágbá. Dàbá ni a mà tọ́lọ́ wọ́n pàtẹ gbogbo àwọn ọmọ náà rẹ̀. Ibẹ̀ mi ti so lọ́kàn. Ọba tó ní ojú lọ́kàn kó tù dé yìí ṣe mí tí a fẹ́ di ẹ̀gbé rárá ẹ má pàápọ̀ wara wọn ẹ má lè dáhùn bí ọlọ́run là á dí ìforíkà là má ń dí ìforíkà lẹ̀ là má ń dí ìfọ̀lẹ̀ ẹ má tóbi bẹ́ẹ̀ mọ́. ẹ má tóbi tọ́lá ń fún wa tọ́lá ń rà yẹ. ẹ̀tọ́ lẹ̀ lọ́rí yóò kó lè jẹ́mi náà rí ìgbẹ́jẹ́ láyé. báwo ni àwa mọ́nà ti Ibi ó lẹ̀ gbé ní láti gbé ìtọ́lọ́dún láti dé rọrùn. Ọ̀dọ̀ òbí àtàbà, abílẹ̀ ọ̀dọ̀ méjèèjì ló dé ìdọ́lọ́ ọmọ tí ó. Ọlọ́dẹ̀ bá ti dé rọrùn bẹ̀. Ìgbà yọ ọdẹ gbọ́dọ̀ bá bàbá mi ni mo ti lọ ọdún gbọ́dọ̀ bá. Ẹ̀yin ló ti gbé owó nílẹ̀ yìí. Ìdí máa ń bẹ̀ ní mo lè lówó ní àwọn ọmọ náà yìí. Máa ń bẹ̀ inú tó yára ní yíyọ ẹ̀yẹ wọ́n yóò kúrú wọ́n ní bọ̀dù yẹn ti ní àwọn ọmọ ìyá àwọn ọmọ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yẹ wọ́n ní ìjà ká ní jẹ. bàbá mi ti jẹ wọ́n ní àwọn ti ní ìgbà wọ́n ní tàbí àwọn ọmọ ìlú ní ìgbà náà ní ẹgbẹ́ ojú mo ní kúrò tí ó wà lọ wọ́n lọ́wọ́ yẹ kó bá wà bá ìdáná kò bá wọn dà sábà wà lójú wọn. Ìjọba ní pẹ́. ọkọ̀ mi bá ń lò fún wọn. Lórí ìlú náà, ìjọba bá bẹ̀rẹ̀. Ìjọba ń ní ìjára mi ìjára ìmọ̀ra wọn. Ìjọba ń dábàá wá sí ọ̀nà àbáwá o. Wọ́n ní bí náà ń dọ́. Ìjọba ń bọ́ bí kọ́ni bí ó láti ọ̀rọ̀ ọ̀rọ̀ bá kàkiri kan bẹ̀rẹ̀ ọdún ìjọba ànábì. Wọ́n ti fi láàrọ̀ òní orí mọ́kúnlẹ̀ onígbé àìkúnlẹ̀ fẹ́ni kàkà máa ń wọ́n ní jẹ́ ẹnu wọn kọ́ ọ̀rọ̀ tó bá fẹ́ lò náà bí àwọn máa bẹ́rẹ̀ ìlú rẹ̀ láàyè ìkọ̀rẹ́ ìlú tó bẹ̀rẹ̀ rẹ̀ láàyè. Wọ́n ọ̀rẹ́ ní kí bàbá mi ṣe o, àjàmà ń náwó sí ìwé ìjà jẹ́ wa. Àwọn tó jẹ́ wa náà lò lọ́wọ́ dán. Wọ́n náà yóò dáa ìyàwó lóòrù ìyà àbúrò ní bí àwọn àyẹ̀wò ní ní ìbẹ̀rù ọlọ́run وقالت النصارى المسيح بن الله ذلك قولهم بأفواههم Ọlọ́run ni ìjọba ló ń sọ nìyẹn o, ìjọba ló ń nìyẹn o, ẹnu ní àtọ́kọ́ bí wí délẹ̀ ọ̀dọ̀ kan àmọ́ ń bọ̀ ìyá ọba yàtọ̀ kan wọ́n gbà pé à ọ̀dọ̀ ìgbẹ̀jọ́ ti yẹ díẹ̀ díẹ̀ ìtumọ̀ sáàyà ọ̀dọ̀ ìyàbọ̀ wọ́ يضائعون قول الذين كفروا من قبل ليه نوع كافي سو تلي تلي لنا قاتله الله Òun ọlọ́run, òun láàánà ọmọ pé kò ní já fún wọn. Wọ́n bá tàdá sí ayé wọn. Ànára yìí wà tí a tẹ́ ipò ìjọ náà Kò ní já fún wọn. Àtàn ẹnìkan nígbà wọn ní òun lébè àdẹ̀dá mo ní bó bá bọ̀ wọ́n ti lẹ̀ wọ́n ti lẹ̀ bàbá olúgbò òun lébè wọ́n ń sọ èmi ọlọ́run èmi ọlọ́run tí wọ́n ti pè tí wọ́n fi wọ́n lọ́dún Ọ̀gbọ́dà mú dáhùn. Ọ̀gbọ́dà mú lọ́rùn. Ilé ìgbà àjọ lẹ́nu ìdáhùn. Àmì àánú kò bá fún. هدى قسمه الله ألا يقصروا Ọlọ́run mú yàwó ọgbọ́rún rẹ̀ ọ̀. Wọ́n jẹ́ àgbọ́rún àwọn ìyí ọlọ́run lé léwé. Ẹ máa gbọ́ ohun. Ìtàbọ̀dún àbárọ̀hún wọ́n rùn bá náà أربابا من دون الله والمسيح من مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه Ọlọ́pàá àdìjọlá oríṣìítẹ́kàtú àbára fún. Àwọn yẹ̀wú bí àwọn lọ mú àbá àwọn àbá yẹ̀wú ní àbá jámọ̀ lébọ̀. Àwọn mú àbá bí wọn wọ́n mú ní ọlọ́run. Àwọn nàzára àbá àti wọn ní jẹ́ Yorùbáàna, àwọn àbá àti wọn ní Yorùbáàna. Àwọn náà bí wọ́n ní Yorùbáàbá mi dùn mí láà. Wọ́n ti wọ́n lọ́lọ́run lẹ́yìn ọlọ́run. Kí ni ìdí tọ́lọ̀ fi ní wọ́n ti àwọn ọmọ yìí lọ́lọ́run yẹn pé wọ́n gbà fún àwọn aṣáájú wọn ká máa ṣe àláàyí ní àráàmù wọ́n lè bá ká máa ṣe àráàmù ní àláàyí wọ́n lè bá ẹni bá jẹ́ kó bá ti ṣe ìyò ní ẹ̀sìn máa ọlọ́rọ̀ olùgbà ọlọ́rọ̀ ẹni jẹ́ ṣùgbọ́n ní tó lágbára ọlọ́ pé báyìí ni o ti báyìí ọmọ rẹ̀ kó náà náà wà nínú ọ̀la àtẹnudọ́ jẹ́ ìṣàmẹ́wọ̀ ọ̀sẹ̀ báyìí mú ẹ̀dá kan fẹ́ pé ó wá gbà pé gbèrú rẹ̀ ní lẹ́kùn yẹ ẹni ẹ̀dá tó ń bá lọ́wọ́ òdì ọlọ́run ẹni bá wàjà wọn nígbà débẹ̀ fáwọn àbá wọn nàìjíríà gbà débẹ̀ fáwọn àbá wọn nígbà náà fẹ́ gbé ìjáde orí ìtàkà lówó àgbààgbà ọjà lọ́wọ́ ìdí tó fẹ́ fẹ́ ẹnìkẹ́tù wa náà rọ̀ bàbá ìbọn yìí ní ẹ̀dá ayé káwá kọlà sí ọlọ́run àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ jẹ́ kí ìfẹ́ ogbé adébẹ̀ ìbẹ̀rù ọwọ́ ogbé adébẹ̀ àbí ìfẹ́ àbí ìbẹ̀rù àgbọ̀dọ̀ fi kọ ọlọ́run lára ẹ̀dá kan látọ̀ àtà ní màkàlófi àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ tẹ̀lẹ́dà kan káwá yàgbá ẹ̀ tó dá wa. Ìdí àti yàtọ̀ nìyẹn, ọmọlúwà àti ẹ̀rù ní kò lébi kọ́mọ̀sì ọ̀rẹ́ rẹ̀ lára ọlọ́run. Ọkọ ní ọ̀dágbára kọ́mọ̀sì ọlọ́run torí ìyàwó ẹ̀. Ah, ó ní ah, ìyàlọ́wọ́já ní ìyàwó ìrọjá nìyẹn o àwọn ọ̀dọ̀pọ̀ ti ní o ó ní màmá yẹn lọ́jọ́ sí òun pátúmà nìyẹn màmá yẹn ló wù dàgbà àwọn ilé má bàa lọ ní táwọn ọkùnrin owó lọ́wọ́ àwọn ibi ojúṣe láti àwọn ẹbí ẹ̀ náà pẹ̀lú báwọn ẹbí ẹ̀ lówó náà kí wọ́n fi ṣe òkú yẹn bẹ́ẹ̀ ìyàwó ìdájọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbá òbí ọdẹ lọ́rùn òkú ilé ọ̀nà àbí ìwọ̀nà kó bá ẹgbẹ́ ta ọ̀sẹ̀ sí àwọn lọ́wọ́ ẹ̀ẹ́ kóra sí ibẹ̀ kóra kó á ní ibẹ̀ ìjọba rẹ̀ kóra bẹ̀ lọ́wọ́ kí ọmọbà ọgọ́rẹ̀ ọgọ́rẹ̀ láwọn ìgbé ọmọbà wọn ìjó tó màlúù yí ọ̀rá fún ọ̀sẹ̀ rẹ̀ tó wọ́n ti kú láti àbúrá láti àtẹ́ńdà lọ́dí fún wọn ní so kálẹ̀ pé lóko so alájà ọdúnmọ́lájẹ́ olóko ìṣó ọgbọ̀n mọ́kù pẹ̀lú mọ́kù ìṣó ní ìṣàtò ní ìṣàtò ìṣó máa dájú lówó tó báwọn yẹn wa tó wà lẹ́kọ́ ẹ̀yìn ìsìn ọdẹ máa lọ pé ẹ̀ka ẹ̀kọ́ lóko kálẹ̀ sí ní kálẹ̀ sí lọ báwọn yẹn tí wọ́n jẹ kí lòó yẹ̀bọ̀ ọjọ́ ìbọ́lá lè sí ìyẹ ọ̀nà ọ̀fi tọ́lọ́bọ̀bà àlejò ọlá tí ìdá ọlọ́lá tí ìsàádò rẹ ọlọ́yàbọ̀ ọlọ́run lè bá ọ̀rọ̀ yẹ. Bàbá náà ti jáde ìyọ̀rọ̀ lọ́sí tí wọ́n lọ́rùn lọ. Ìlú pálọ̀ ìlú pálọ̀ ìlú bí ìlànà ìjà àgbáyé. Ẹ̀ta àti ìlú ìyẹn dáadáa ní lọ́dẹ̀ nígbà náà. ó sì ṣe dáadáa ìyàwó ló kó wa tòun náà kó wa ẹ̀kọ́ ló lórí jù náà. ìyàwó ìyàwó bá alájà bóyá alájà náà gbọ́ wà sí ìrọ̀lẹ́ alájà tó kó bá ọmọ wọn alájà tó kú bọ́. aláàjì bẹ́ẹ̀ wà lájà púpọ̀ àwọn náà mọ̀ ó dàwọn ọjà olóòtú tí ní wọ́n ní alájà bá lé owó wọn ti lọ. àti wọn kò bá dàbí ìdánwò. àmì àwọn bẹ̀rẹ̀ òṣèré àlẹ́yìn ọkọ̀ náà yọ bí náà bẹ̀rẹ̀ ọkọ̀ àmọ́ ẹ má jà bẹ́ẹ̀ ọmọ ọ̀rọ̀ lọ́nà ń sọ dáadáa ní kápẹ́rẹ́ àbábò tó burú mẹ́ kò já wájú ọkọ̀ ọdún ọlọ́run. Ẹni bàbá àlàyé àláwù àlàyé sì rí ọlọ́run jẹ́ wọlé ti gbé ilé rẹ̀ lọ́rùn. Àwọn akọ̀rọ̀sọ́nà tí àwọn àbàdá ìjọ ń ṣe wọ́n ló ń kà. Ìjẹ́ tí àlàyé bá gbà kù tọ́wọ́ bá kù ní ṣẹ́ṣẹ́lẹ́ àpàdé ọ̀yọ́ kejì lè rí ọkùn ní ọ̀dọ̀ mọ́wọ́ wọ́n kọ̀ lọ lọ́jọ́ aláàbí wọ́n kú rẹ̀ tó wá rú máa wù ọ̀bẹ nígbà níṣẹ́ ìṣe ẹ̀wù ìṣẹ́ ti ń ṣe nígbà náà wọ́n kú ka ìlú pé ẹ̀wá òkú ìjọba tó bá tà tọ́tà tọ́tà ẹ̀nà tó ń gbọ́ wọn. ọlọ́run bá ọlọ́run ń ṣe ń èdè bàbá àlàjá bá kú nígbà tó fún mi ọjọ́jọ́ jímọ̀ mo wà ní jímọ̀ àlágbájé bàbá àlàjá kú o lọ́rọ̀ kẹwàá o àlàjá ń kọ́ àwọn ọjọ́ wà ní òdìdá ẹjá tí ó rán mọ́lá gbé ní àdìdé agbé ní bájọ́ òdìdí àtàwọn náà ní ìtọ̀ alájà ọmọ wa wá ìlòkó olùmọ́kọ̀ ẹ mọ̀ wa àárò òdúgbò ọmọ òdúgbò hmm. alájà ní àwọn òdúgbò lẹ́gbẹ̀ẹ́ ìdílé àwọn tí ó jẹ láti lé àwọn àwọn òníṣọ́ dáná ń bẹ̀ ibú òfin ní òfin so àwọn àpá tí ẹ̀bí ní kúlàkúlàkúlà àwọn àgbélọ níjọ́ kẹta tí wọ́n fẹ́ sí ìjọ́ kẹta ìjọ́ kẹta lọ́fẹ́ sí i àwọn ìjọba báyìí jẹ́ sọ̀rọ̀ ìgbé ojúmọ̀ mo ní pé ẹ̀ ń sọ̀nù abẹ́ ń bèèrè òbílẹ̀ ní sílẹ̀ abẹ́ ń sọ wílẹ̀ sí nìyẹn nígbà táwọn ẹ̀rọ dáwọ̀ pẹ̀lú òkú náà ní àbíjọ́ báwọn ìdí ẹ̀sìn náà òkú lẹ́sìn yẹn Alájá ní ìjọ òfin bẹ́ẹ̀ sí ìwọ̀n yẹn, olùgbé pàtàkì ẹbí jòkó tí wọ́n ti sáwọ́rọ̀ àbáwọn olùjẹ́. A ń pẹ́ lé ìwọ̀n náà tó gbé ìwẹ̀lẹ̀ ìkàwọ́n náà wọlé máa ìjọ àti ìlànà ìfọ̀ ìgbàmkú ẹ. Wọ́n ní àwọn ìgbàmkú pé àti bàbá náà jà yóò lòdútà wọn òṣìṣẹ́ náà lọ́lọ́wọ́ ọmọ ẹbí ọkọ̀ ẹ̀dìkan náà gbogbo òṣùmọ̀ pàtàkì wọ́n ní ìṣẹ́mọ̀ tó lò fún gbogbo àwọn yòókù dáàkù àtòsílẹ̀ láyé ìta ni wálé ló lọ́wọ́dé ara ohun ẹgbẹ́tọ̀ lẹ́nu ẹ̀jọ̀ ohun owó tí ọlọ́run pé àwọn oníbi wà bí á pé ẹgbẹ́ ẹ̀yẹ ẹgbẹ́ kan fẹ̀yìn tí ló lò láwọn ìlú òkùnkùn máa ẹ̀yìn mo ní àlàjá àlàjá àlàjá ọlọ́run tí ó lọ́wọ́ sí àwọn kẹ́tọ́gbọ́sọ́rọ̀ lánàá ọ̀bọ̀ ní ẹ̀dà ọlọ́run ẹ̀mọ́ tẹ̀lẹ̀ ní sátidé lẹ́ẹ̀bá lọ tẹ́ òwúgbìn ó ti yé wọ́n ní àwọn òbí láti dé wọ́n lọ kẹ́ àwọn Ṣùgbọ́n wa fìjọ́ lọ́jí ìdájọ́ òkú wa gbogbo ẹja sí ìjáde àwọn àjáde láti dé wà àdúgbò ní ọ̀rẹ́ ìrìnà. Ìjọ bí ọlọ́run ní jẹ́wọ́n lọ lẹ́lẹ́, àwọn ẹja wà jáde wá ta wà dúró. Ìrọ̀lẹ́ máa gbé ọlá ìwọ̀ ọ̀rẹ́ ìwọ̀ ní ọ. Báyọ̀ ti jẹ́ Sunday, ọjọ́ ọjọ́ ọjọ́ gbogbo òun padà. Wọ́n já òun lẹ́sí àwọn ẹjọ́ jáde wá lọ sí àwọn kálẹ̀. Àwọn ẹja àkó sínú àwọn sátidé rẹ̀ Sáńdé wọ́n ti lọ kó, ah. wọ́n àwọn ọ̀rẹ́dẹ́ bá ti dé o. Ọ̀rẹ́dẹ́ bá ti dé o. Ọjọ́ náà sì yẹ fún rọ́ọ̀bì ìyáta ilé ẹ̀dọ̀gọ́. Ẹ̀gbọ́n náà tó mẹ́yìn ọjọ́ yàn. Ẹ̀yìn àti jẹ́ ti pé ẹ̀ẹ̀kọ́ àtẹ́ wa ẹ̀ọ́dà ẹ̀yìn ẹ̀dọ̀gọ́. Gbogbo àwọn ayan ọjọ́ náà wọ́n bá jẹ ọ̀gbọ́ láti wọ́n bá kò lọ lé wọn kálí wọ́n ń sáyà yàn léwé ilé ọ̀gbọ́n ọ̀gbọ́ ìmọ̀ ní bí náà mẹ́ta yìí o àwọn ọ̀gbọ́ yẹn àwọn ní kú ti wọn lọ́wọ́ náà lọ kú wọ́n wá tóbi ju pẹ́ ó ti yẹ lọ́dọ̀ wọn. tó rárá o rárá o ọlọ́run láwọn òmìnira ọlọ́ọ̀kọ́ bá láyẹ̀dá orí sọ́rọ̀ máa borí sí mo ti lè ti pẹ́ lè ti pẹ́ òyìnjọ ẹjọ́ rẹ̀ gbogbo òní ká máa rí àmọ́ ní ọlọ́dá pàtẹ́gbẹ̀ mo lè yí adébèjì ẹ̀yìn bàbá kò jẹ́ tírájà jẹ́ ní à ìyá tó bẹ́ẹ̀ ó ń sọ fún pé lẹ́yìn ọ̀rọ̀ alágbé ní lẹ́yìn ọ̀rọ̀ ọ̀pọ̀ alágbé ní sómi o lórí mú lẹ́yìn ìwọ ọgbọ́ ẹ mọ́ à ń tè mọ̀ náà sẹ́gbọ́ ẹ mọ́ kò yẹ dá náà bá lọ ni wọ́n bá fẹ́ ṣe jọ́lẹ́sẹ̀ ní a bá na wúràwúrà ni wọ́n á bí àwọn èèyàn kààrẹ̀ kààrẹ̀ kààrẹ̀ ní nàìjíríà nílùú alẹ́ ní ọ̀sẹ̀ ìwọ̀nmọ́ alẹ́ ní ọ̀sẹ̀ ìwọ̀nmọ́ ọ̀dọ̀gbù alẹ́yẹsẹ̀ káà ẹjá gbọ́ bí ọdún ìjọba kí lọ mọ́nà ẹ̀ wọ́n ti òkú ní sátidé mọ́júmọ́ sunday alájà yìí ẹyọ ọba kan tó ń dúró lọ́gùn ọmọ ẹ̀yìn ó lè fi dé ilé òun náà pàdé tó bí ẹ̀ náà mo lè rọ́ wúrọ̀ ìrora tó ń yẹn tó ń dàpọ̀ wọ́n lè dé bá wọ́n lè tó di ọ̀sẹ̀ àlàmísì tọ́tẹ̀ ní ìjọ ìdíyẹ mọ́júmọ́ jímọ̀ ìlọ́pọ̀ta náà lóògbé ní ọmọ àjá àbọ̀mọ́jà wọn lóògùn ọmọdékùn náà kò náà pàdé lùjọ ọjọ́ ìgbé bó ti bá ti àwọn nù. Bí máa jẹ́ ti wá bá mi ní kátọ́rọ́tọ̀ kù ní ọ̀sẹ̀ ní ọdún mẹ́ta wọn wọ́n bá mi ní wọn ọ̀dọ́tẹ̀ tí wọ́n tó kù. Bí báyìí báyìí ni o, kì í jọ sí ẹ o. Alájà ń kọ́ à, wọ́n wá bá wà jẹun wọ́n ní wọn tí wọ́n lọ ọdún kalẹ̀ kọ̀ jẹun ọ̀nà ìyá ti bẹ̀ ó sì níyà ó sì níyà ṣé ìyá gan-an ìyá ti bẹ̀ kú báyìí. ìyá ti á kú bí ọmọ rẹ̀ ló kú kò yẹ kí ọ kú kò yẹ kó gbẹ náà kú níbo lọ́wọ́ máa ní bẹ̀ ní fámílì àwọn tí wọ́n tó ti lò kú náà ibẹ̀ ni wọ́n ń sà àwọn ọ̀pọ̀ ń lọ túbọ̀ olùjẹba náà ní ìdáwó ìdènà púpọ̀ sí ní bọ́dá láti inú bẹ́ẹ̀ ètò yọ wà yálọ̀ tí wà á fi lè pàtàkì jímọ̀ sára bá kọ̀ mọ́lẹ̀ nígbà tí bẹ́ẹ̀ ẹgbẹ̀lẹ́ o a ọmọdé o a ọmọdé o a ẹgbẹ̀lẹ́ o àkàdé o àyà tí máa tún náà lò kò mo ní ẹ̀ á nígbà bá wà ní wọ́n ní kò jẹun náà yà wọn ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọn là lẹ́kọ̀ọ́ yóò mú wọn. wọ́n tún náà wà rẹ̀ gbọ́dọ̀ ẹ̀yìn èèyàn má lọ́wọ́ ẹgbẹ́ wa ẹ̀yìn èèyàn alájà yóò wọ̀ ẹ̀yìn. ìgbé tó ni pé òun lọ́pàá ọmọ ẹ̀ ní àárá mẹ́ẹ̀ẹ́dì lóró àdájà tí ọ̀kọ́kọ́ máa ní. Gbogbo ẹ̀ bá dá. Ẹgbẹ́ ẹ̀kọ́ máa mẹ́ta ẹgbẹ́ ìfẹ́nu. Ó ní bàbá àwọ́kú ọkọ̀ tó bẹ̀rẹ̀ yìí, àtijọ́ bàbá yìí tó kú. Ọkọ̀ ẹ̀lẹ́ ìgbádọ̀ ni wọ́n yọ máa ń pe òkú. Àdájì máa rọ́wà tí wọ́n wí. Ṣé ìyẹn máa ń jẹ́ Nígbà wá pákéjì ẹ̀ lọ́rọ̀ náà ọ̀rọ̀ wá pákéjì minority. Ẹyẹ ìyá lọ́rọ̀ ẹ̀ mímọ̀. Àwí ìgbọ́ àgbọ́ ọ̀fẹ́ àti omi ọmọ wí lọ. Ọyá àwọn ọmọ rẹ̀ gbẹ́ wọn mẹ́rọ ṣé kúrò bá kúrò ara rẹ̀ mọ̀ tó rẹ̀ mẹ́rọ yẹ ìyá ilé ìlú mọ̀. Ẹ wo mo ti wọ́n lẹ́gbọ̀n ní ìgbà ẹ̀rọ mi. Lábàá mo ẹ̀kọ́ lórí ìwọlé bá ìdíwọlé bá bá wọn. حولها Gbogbo ọmọ bí ẹgbẹ́ tó kùnkùn náà mọ̀ bá ti kìí náà bọ́ àbáyé. Kí ni a ti kìí lọ́dá hàn? Ẹ̀sì ní kò ní ṣe sọ́tẹ̀ ẹ̀ lọ́lọ́dẹ̀ yìí. Nǹkan ọ̀rẹ́ ni kí ìfẹ́ bọ̀rọ̀. Ẹ̀yìn mo ìlọ pé wọ́n ń tà ní wọ́n tó báwọn ẹbí sọ wípé gbogbo olùdíkan lò ní láàárín àwọn ẹbí jẹ́ sọ pé lóòrùn jẹ́ tàbí gẹ́gẹ́ àwọn ìpadà ní ìfihàn díẹ̀ tó ń gúnlẹ̀ ẹgbẹ́ jẹ́ ọmọ ẹgbẹ́ wà jẹ́ ọmọ yìí yàtọ̀ lè ìkàjọ́ àti ọ̀dẹ́gbà ọ̀dẹ́gbà ni ó pàdúgbò bẹ̀rẹ̀ wà ní ẹ̀ kò padà sílẹ̀ láti mọ̀ alájà yẹn kò padà sílẹ̀ láti mọ̀ kò padà yìí fún aláàjì náà ò sí lọ́dún méjìlá yìí fẹ́ gbogbo ẹ̀ ọ̀rọ̀ àgbò yìí ọmọdé àti àti dára jì wọ́n láti mo lè sọ yìí tí àwọn ẹ̀yà bá ń gbọ́ wọ́n mọ̀ dá òtọ́ ni èmi ọ̀kà dákọ àwọn òtí mẹ́jìmọ̀ sọ kì í sọmọ kí ó wò sí jẹ́ ọ̀sẹ̀ rẹ̀ ló dọ́kítà fún olóòdì ilé iṣẹ́ oní òdì ilé iṣẹ́ tọ́lọ́ ń bà fún tí ó wá sí ilé iṣẹ́ lẹ́dàbí yóò àmà lóòdì mọ àwọn ọ̀gá tí wọ́n láìsí yóò àwá yọ wà lọ yọ lọ rà wá náà tó tó pàdé gan. Níjọ́ gàdá yìí jẹ bọ̀ọ̀dì dé ilé ìjẹun, bọ̀ọ̀dì wá fáìn, máa ní á, a ní ṣe ń jẹ mo ní ẹ bàbá jẹ bọ̀ọ̀dì má ń jẹ eléyìí, èyí ò lè tó má fẹ́ jẹ látọ̀ náà báyìí láti ń bọ̀ yá àwọn bọ́ọ̀dì lọ yá àrà lé bọ́ọ̀dì. Náà, ó yẹ kí àtàwọn yàrá yìí yóò wẹ́ pàtó. Làjí bọ̀ọ̀lì. Làjí bọ̀ọ̀lì. Kí n bá bẹ́ẹ̀ ra ní nǹkan èyí ti lọ láàrin yẹn, ọjà akọ̀, ọjà akọ̀, ọjà akọ̀, ọ̀rọ̀ máa borí yìí. Ìwọ ẹ̀tọ́ mẹ́. Torí iṣẹ́ tí ń ṣe, iṣẹ́ tí ń ṣe, iṣẹ́ tí a ní ìdí ni. Gbogbo àwọn tí máa ń lọ́wọ́ wọn máa ń sẹ́yìn ní wọ́n á jà ń bá ẹni tí tó sẹ́yìn fún wa. Òǹkọ́ ló ìnáwó ààrẹ ìsinmi gbogbo ọmọ ẹgbẹ́ ojú wà ní mìíràn mẹ́ta ilẹ̀ owó ògúlógúwà ògúlógúwà wọ́n lò tẹ́lá yìí olóyìn ṣe ìbáratá olóyìn ṣe ní máa gbé lẹ́kùn ní olóyìn ṣe ìdákọ́ lóyìn tẹ́lá báyìí ọkà gbogbo ẹgbẹ́ òun ìrìnlẹ́gbẹ́ kọjẹ̀ náà láì jà láì sí kan òkú sí ti ní o. ó bẹ̀rẹ̀ sẹ́yìn. àbí ìwọ ni wọ́n balẹ̀ ó ti tó kú yára tí wọ́n balẹ̀ mọ́ múra sí i lọ sí dáadáa ibi ọjà kú ọmọ tó fi òkú mu bí o gbé sílé o ti gbọ́ o ti gbọ́ tó o ti gbọ́ ta ní ìyàwó kan ni. máa ń wọ́n àdúgbà tí o dára jọ wọlé mọ́ onígbà ọ̀gá ìyàwó tẹ̀ torí ẹ̀kọ́ ju ọlọ́run ní ọ̀wà ní mẹ́rin ó nínú ilé ìfẹ́ nípa ìyá fẹ́ gbọ́mọ wọn tó rárá àti kò bí wọn fún kò bí tẹ̀lé bára yìí a ló fi bàálé tó mọ bára yìí ọjọ́ màálù kẹfẹ́ ara rẹ̀ nǹkan ẹ̀yẹn kọ́ pa wọ́n lẹ́ra màálù bẹ̀rẹ̀ lọ pa fún ara ló lówà jára rẹ̀ ní èdè ọjọ́ ìpọ́ta ẹ̀mọ́. Tọ́wọ̀ bá ní ọdún tó jẹ ẹ̀rọ rẹ̀. Ìwọ náà sọ yìí ìdí ọlọ́run ẹ̀rọ láti jẹ àbájọ rẹ̀ fẹ́ sáàtì lẹ́nà mi. Bí ẹ̀kọ́, kò ní bí ìwọ bá bọ̀ láwọn ìwé ẹ̀kọ́ ta apalẹ́yìn rẹ̀ wá pé àpáta bàbá rẹ̀ ilé ẹ̀dọ́ ìgbéyàn náà ọ̀bẹ̀ ti àwọn àbẹ̀ ti náà lẹ́gbẹ̀ẹ́ tó máa dáa ní àwọn máa dáa àbà náà àwọn àbà sí wọ́n máa dáa ní ọ̀dá fún bẹ́ẹ̀ mo rẹ̀ nìkan yóò ní mo ní wo mo rí òkú rí òkú yáyà mi ní ọmọ ìwúrọ̀ rẹ̀ lọ́dún náà ìwúrọ̀ abayẹ lọ́dún náà kí lọ́nà àmọ́ tó ìlà àmọ́ alábàá sì ní Mọ̀nà ìtọ́jú ọ̀dá ju ọmọ ẹ̀rọ ti jẹ wa kò sí ìdí pé bàbá wa sí òkú. Ìyàwó ọmọ yìí kù náà ló lé wa ààrẹ wá. Nígbà tí wàá fi òkú màmá mi fi bàbá mi, ìyá rẹ̀ jẹ́ àkùtọ́ bá rí sílé ilẹ̀. Òbíyá mẹ́ta ìyá rẹ̀ ní òbí wọn lọ Lọ bó bẹ́ẹ̀ sì máa ẹ̀ má torí ẹ̀ríkà ti ọlọ́run. Tó bá torí náà bá dé òun gbà ọ́lẹ̀.

èyí wá ń tọ́ fún wọn náà ní pé kọ̀ọ̀kan bá kà fi ọlọ́run. ṣùgbọ́n ádámù Ìgbà ọlọ́run wa ti jẹ́ ọ̀dá tayọ gbogbo ládánadá àdánadá ń fi ọ̀rọ̀ lára rọ́mọ bẹ̀rọ. Gbogbo bí a bá kù sí ẹlọ́ọ̀dí àtúnṣe. Ẹni tó ń pẹ́ ìjọ́lẹ̀ yìí. Not so there. The Umari, Abdulmane. Abayoba, wọ́n ti kàrí ìgbàdé kàrí ní ilẹ̀ ti níkà ọmọ rẹ̀ yìí sáàtọ̀ náà mọ̀. Bí lè báyé lórí à, bàbá ẹgbẹ́ wọn ti níkà àdìgbòdì náà lò, yóò fi ní padà wọn ẹ̀yìn sáàtọ̀ náà mọ̀. Bàbá ìgbàdá jẹ́ ti gbà, bí lọ́rẹ̀ jẹ́ pẹ̀lú ọgbà rẹ̀ kan, ọdún ìjẹ̀ ti padà wá. Ẹ bá ní owó dáhùn mọ̀ sí bọ́ọ̀ ìjàgbálágbà, kọ̀kọ́ yá àjọ ìlú ó lóun jẹ ẹ̀dọ̀ rẹ wọ́n láàrin wọn àti bàbá rẹ bẹ́ẹ̀ ni nígbà bàbá mi ò léwu pẹ̀lú nínú ọmọ mi bàbá mi ò náà yẹ ẹ̀ka ní ojú ọlọ́wọ́ àdé orí tó dùn ọlọ́wọ́ ẹ̀rọ bá ọba àdámù ilẹ̀ ìdókòwò náà dáa. má ti òkú wá ọ. àbúrò ìjọba ìjà òbí ìwọ ọlọ́run ti ní kí ọ̀rọ̀ ẹ̀rẹ̀ ẹ̀kọ́ kàjá ó tún kà nìyẹn fún ọbẹ̀ ilẹ̀ ẹ̀kọ́ olùkọ́ olùkọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ. sórí ìjà ń lọ ọmọ ọlọ́run lọ́wọ́ ẹ lọ́wọ́ ọlọ́run jọ ọmọ wọn báwọn jọ ọmọ wọn báwọn. wọ́n ni wọ́n ti gán méjì ọlọ́run lọ àwọn ní ẹ̀yẹ̀ يريدون أن يطفئوا نور الله بأفواههم Gbogbo àwọn èèyàn ni wọ́n ń fòkún kí èsì ọlọ́run jẹ́ ọ̀rẹ́ ti náà pé wọ́n bẹ́ fi ẹnu pa ọlọ́run. Wọ́n bẹ́ fi ẹnu wọn fẹ́ iná ọlọ́run pa. Iṣẹ́ láti máa fẹ́ pa ìgẹ́ ìfẹ́ mọ́lẹ̀ pa ìmọ́lẹ̀ kò ní fẹ́ pa. Ìmọ́lẹ̀ kò ní fẹ́ pa. Ẹ bá ti ń fẹ́ tó níwọ̀n àtò tọ́lọ́wọ̀ tí gbogbo ti rá ní túnmọ̀ ẹ̀ tọ́lọ́wọ̀ tí gbọ́ sábẹ́ gbogbo ti tọ́lọ́wọ̀ ẹ̀wẹ́ ní ìsìn nínú tí máa tó ní jẹ́ jíjà òun òun jà ní kéèyàn kó sínú olóògbé rẹ̀ tó rẹ̀ bàjẹ́ ló bàjẹ́ ọ̀wá gbàm bẹ́ẹ̀ bá kó ìsìlámù kó tó rẹ̀ ti ba ìsìlámù jẹ́ dá bàjẹ́ nù rẹ̀ ìsìlámù ti bàjẹ́ rẹ̀ kàn. lẹ́bà ń fi àwọn mí ìfẹ́ pé tí wọ́n máa yọ ta ní àtàádó yọmọ̀ta pé inú ìsìlámù lọ́wọ́ àti bá ìsìlámù jẹ́ ẹbá fẹ́ máa bí ti àwọn èèyàn tí máa yọ bàjẹ́ bí bàjẹ́ tó ẹkọ́ bá ní ilé ṣe fún ọ̀rọ̀ sáàtàfẹ́ sọ yìí yóò rí pé ìyá máa bàjẹ́ tí wọ́n sì ní màgbéjẹ́ bí bàjẹ́ òun náà tó ti tóbi tó tóbi tàbínú. ẹ̀yẹ lọ́ra ìjú ìtútù ẹwà bá ti jẹ́ pé dáná ńlá sí eru bẹ̀ pọ̀ eru bẹ̀ gbóná eru eru bẹ̀ àbíyámbá àti àbíyábẹ́ dáná ẹwà bẹ eru tó pọ̀ gbòóṣù ah. wọn dáná wọn dáná lé rí ẹ̀ yóò lè dínà gbà ah. ah. tí ó dínà múkẹ̀múkẹ̀ tẹ̀fọ́n á mú jáde nípa pé náà kẹ̀kẹ́ ọ̀rá lára tẹ́bá gbẹ ẹrù yẹn nù ẹ̀rọ amúlọ́lọ́ lọ́ọ̀kan ẹ̀rù títí tì ayé ẹ̀sìn ti bàjẹ́. a kò bí oge tó ti dá ìyá àti ìtẹ̀lẹ́dà. ọ̀gá ìkẹ́kọ̀ọ́ òfin tó dáa ìkẹ́kọ̀ọ́ òfin tó ti bàjẹ́. gbogbo ẹ má dẹ̀sìn gbòòtú sí bẹ́sìn jẹ́ ọlọ́run máa ń ṣe fún wọn nìyẹn tí ó bàjẹ́ sínú nìyẹn. ẹ̀dẹ̀ ọlọ́pàá àdájọ́sọ́lá olùwà lẹ́ni tó ṣe àwọn èèyàn àwọn èèyàn àwọn ẹbí wọn wọ́n máa dàkàkà títí wọ́n mọ́ta kan tó bá ní ọmọ pé fún wa wọ́n sì ń bá tòun jẹ́ lábẹ́rú ṣé kò sọ dáadáa fún wa eérú gbóná lọ ń dà ní àlóyìn eérú gbóná lọ ń dà ní àlóyìn ní ẹgbẹ́ tí wọ́n ta sínú kò ní ìrànta táwọn yọ wọ́n yọ tiẹ̀ wọ́n yọ tiẹ̀ bàjẹ́ ẹ ọlọ́run náà nínú àkọ́ máa ṣe fún wọn ni pé wọ́n á bí ní kọ́lọ̀ ń pé ọ̀nà ọmọ nìyàn kan bá ọ̀dọ́ ọmọ rẹ̀. Ah, Àgbẹ́lẹ́mì kọ́lọ̀ ń pààyàn lé pẹ̀lú kókun lówó, kókun ní ìmà, pẹ́kù gẹ̀gẹ̀rẹ̀ lọ fún àgbẹ́lẹ́ ní pọ́lú kò tó kọ́kọ́ ma, kò tó kọ́kọ́ ma, ìkẹ́jù kan lọ. Méjèèjì lọ dáa ọdá abú abọ́dá fọ́mọ a àmá tó bá dá abú yẹn tí ò dá ma kò dá abú tó bá dá fọ́mọ èèyàn tí ò sì ìdá abú yẹn yẹn lọ dá abú ebi ọlọ́run ẹ kò ní tọ́lọ́ mọ́ta ẹ ọmọ tó bàbá rẹ̀ yìí pé tó kọ́ lè lówó lé tó kọ́ ilé iye lára ilé tí wọ́n mọ̀ pé ọlọ́pọ̀ ilé pẹ̀lú tọ́rọ ti pọ̀ yìí ó ní bẹ́ẹ̀ ni ẹ̀ta rí nǹkan lé ìwọ̀n yàwó ọmọdé àwọn ìgbọ̀rọ̀ máa ń kọ́ lọ́pàá ìpàdé wà nú rẹ̀ ọmọdé ẹ̀jẹ̀ ilé ilé ha olùkọ́ wọ́n yàwó kò yẹ kọ́ àbáwá ti lé ìwé lọ́jọ́ ọkọ́ ní ọwọ́ rẹ̀ rìn ọ̀rẹ́ rẹ̀ ó ní ọdún máa pàpà rẹ̀ pé ẹ̀yìn ilé ti ilé lára bàbá ń gbé o ilé ìsìn náà bàbá ń gbé o ọ̀rẹ́ ilé tó ti díù ó lẹ́ ẹ̀fáyà kí lábẹ́ bá pa ilé iná ọdọ̀

wọn ò mà bébí dínrín nìyẹn wọn ò mà bébí dínrín nìyẹn àbálẹ́ nìyẹn bó bí ọmọ àgbọ̀gbẹ́ ìjọba àwọn èèyàn nígbà ẹran léyà máa ní à bẹ́ẹ̀ ní àlejò tó yẹ ó nígbà tó bí ìdí ọmọ nìyàn máa bá àná ẹran léyà pẹ̀lú àdó bí ìdí èèyàn máa lẹ́ran àwọn àdíjọ́ ọ̀nà ẹran léyà ìdìbúwẹ̀ yọ ọmọ yìí mẹ́lẹ̀ lè bàbá kẹ bàbá ọkẹ lọ́ra àti kẹ lọ́ra pàpà ìyìn láwọn àti kọ́kọ́ pé múlẹ̀ lọ àrẹ̀rẹ̀ ríra ìyìn ẹ̀dẹ̀ ra ẹ̀rà léjá sí ọjà tí ó ní 1.5 million ẹyọ kan ẹ̀dẹ̀ tí wọ́n jùta báyìí ti àríyá ẹ̀pá ìgbẹ̀bọ̀rọ̀ ìgbà tó ní ìmọ̀ nìyẹn brothers nǹkan kò dáa mọ́ kódà bàbá mi ìjọba nílà ajá ìfọ̀gbẹ́ ọ̀rọ̀ pa sí ni pé ẹ̀yin ọmọ ìṣẹ̀wà gba omi ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ wá ìbá ti á mú sí ẹgbẹ́ ìgbẹ́nà ní yá bàbá yín. Ẹ̀yẹ ìwé ẹ̀dẹ́dẹ̀ kọ́lé pọ̀ àwọn ọmọ ìjọ ti mẹ́ra lé yá wà ilé ìbàdà wà tí wọ́n ń jí gẹ́rẹ́ ìfọ́gbé tuntun ayé ọmọ rẹ̀ wáyé mi. Àwọn ọmọ ti dín máa wá sọdún òní wá máa tó yá bí ẹ̀rọ bí yàtọ̀ jẹ́ gan ọ̀rọ̀ ayé láàrùn yìí. wọ́n fọ́ pọ́n ilé mi. bí ayé ti rí nìyẹn yọ máa da nígbà kan lọ́wọ́ wáyé ló ti jẹ́ yóò dà kù. mẹ́nà ọ̀rọ̀ ní. àmì ti dá sí ẹ̀sìn ojú oríṣi ìkan ní. lábẹ́nú ọmọ àti òṣùbà ọmọ àti àríwá ní a gbógun lépè ìgbé bí ọmọ ara ìsìn wọ́n mi. Bóyá mẹ́sì ọlọ́run jẹ́ ọkà ló wà nílẹ̀. À á pèsè ọlọ́run tinú tinú ní tinú tinú. Ẹ máa bẹ́ẹ̀ bú ọ̀kú bú ọ̀, ẹ máa bẹ́ẹ̀ yẹ̀ ọ̀kú yẹ̀ ọ̀. Fi ọ́ lẹ́bọ̀rọ̀. Bọ̀dé ọ̀rọ̀ ọ̀rọ̀ délẹ̀ àti ìgbàlẹ́ àti ọmọdé àti ọmọdé àti yóò tù wọ́n ní níbi

ìrìnjẹ́ ọlọ́run náà ni pé kò ní jẹ́ wọ́n jà rí ẹjọ́ pínyà ẹjọ́ ẹ̀rọ bàbá kan ní ẹjọ́ tẹ̀lé ẹjọ́ ẹ̀ ẹjọ́ pínyà kẹ́mọ̀ ọmọ tó wà ọlọ́wọ́ àgbọ́ di ẹni tí mo rẹ̀ ọ̀padà ọ̀bẹ̀ kan sọ lẹ́nu gbàgbọ́ náà àwọn ti dáa ìwọ́n níjọba kan ní kókò sí òṣìṣẹ́ ìdápá láìjẹ́ kó ṣe jẹ ìmọ̀ tẹ́bẹ̀ lọ nílé. èyí wọn wọn jẹba tó wọn ṣe jẹ ìmọ̀ wọn fi ọkẹ́ ẹ̀kọ́ gbogbo rẹ̀ èèyàn ní ẹ̀rọ alọ́gbọ́n wà lójú ọ̀la. ìjẹba kù tó ti dábàrà rẹ̀ lónìí lọ́gbọ́n bẹ̀rẹ̀ àbá yìí alájà yìí bàbá yìí ìyá yìí ìbá rẹ̀ ká rọ́típò mẹ́ta ojú kankan ò ní sí ọ lọ́gbẹ́ ní mọ́lẹ̀ bẹ́ẹ̀ wípé ẹni tó bá sọ ayé wọ́n yìí wọ́n àpé wọ́n bàbá ọ̀fẹ́ ẹ̀sùn lọ́wọ́ ẹ̀rọ mi wọ́n bàbá ọ̀fẹ́ ẹ̀sùn lọ́wọ́ ẹ̀rọ mi ọ̀dọ́ mi yá àmá nínú ojú ọ̀ nínú ojú ọ̀ ẹ̀yà pé ojú ọ̀ nínú ojú ọ̀ náà ojú ọ̀ tàwọn ẹ̀yìn láyé ojú ọ̀ tàwọn ẹ̀yìn láyé òwúrọ̀ ẹ̀wọ̀ ààrẹ eh, ọ̀rọ̀ òkúté ojú náà ló ti bẹ̀rẹ̀ ṣé wọ́n ń yà ọ̀rọ̀ ìjà nígbà tí wọ́n bí ẹgbẹ́ rẹ̀ òde ìjà wọ́n ti wọ́n ti wọ́n padà. Fádà làwọn òun bèèrè pé ààrẹ bàjẹ́ yóò. هذا لأمر في الكياس بديع قل من صاحبا لطعته إن المحب من يحب مطيع إن المحب من يحب مطيع أرسل لهم في الأخرى عليه wọ́n ń dojú rẹ̀ yàtọ̀ ọlọ́run kọ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ sọ́wọ́dá ní ọ̀pọ̀ yẹ mọ́wàá dábàá bẹ̀rẹ̀ pé ẹgbẹ́ ìdíkéré ma àdúgbò kó mẹ́ àdúgbò bí ló sì ń bọ̀ láìkì rẹ̀ lórí ìgbìyànjú láìkì rẹ̀ ó lọ́wọ́ rẹ̀ bó lọ́wọ́ ìwà ẹ̀rọ mẹ́rin mẹ́wàá ìyàwó mẹ́wàá ẹ̀rẹ́ ẹ̀rọ wà bẹ́ẹ̀

gbọ́dọ̀ ọ̀dọ̀ wà ní lọ́sí ẹ̀ ọ̀dọ̀ dá wọn wọ́n lè kọ́ bí jẹ́ ọmọ bínú jẹ́ lárọ̀kọ́ kódà tó dé máa bẹ̀rẹ̀ míì wọ́n lè máa bẹ̀rẹ̀ míì bu ẹgbẹ́ ẹ̀wò irú gbọ́dọ̀ ń bàjẹ́ ìyàwó lè wà ẹlẹ́yà ló wà. wàjú ọmọ tó wà. o lè kọjá ẹgbẹ́ ẹ o lè kọjá ara ẹ o lè tù wá lọ nígbà tó bá tù wá lọ lábala ìmánì o ti bá bẹ̀rẹ̀ gbogbo ìgbàlá yé mi. wọ́n ti ṣe pé ọlọ́mọ ẹ fọ́ lórí tó di ọjà kan rẹ̀. àádọ́ àtàkùn bọ̀ ní ìsìn àtọ́ bẹ̀rẹ̀ pé ẹ̀yìn náà wọ́n ti bùlàbùlàbùlà yà kan ó yẹ pé kí àpọ̀ ọ̀dọ́ ti lówó lọ́wọ́ iye òjò tí wọ́n máa ń tí wọ́n máa ń tí wọ́n pé yẹ wọ́n polówó ẹ̀wọ́jọ́ oye òjò bẹ̀ parí sí. ní òde olómi ní òde olómi lọ́wọ́ mi gẹ́gẹ́ ara mi lára ẹ̀dá lọ. tàbí dénú olóde sí mò ń sáàpòlì tẹ́yà bá ah, <laughs> ní lọ́nà ah, èyí ò bí áà sáyé ẹ̀ kẹsẹ̀ ìgbà ìwọ̀n máa lónìí áà jẹ̀mọ́ ìtò ìjọ̀lọ́wọ̀n ìbá ti kú ìbá sàn sáàpòlà ọ̀nà ìjẹ́ kó bá dájú ní kó tún bá dájú kò dá mọ́ kò dá mọ́ rí kò já mọ́ rí máa ń gbá ipò náà wá gbogbo ní ìdòrí ọdún mẹ́ẹ̀dógún náà lọ sí sí yóò wọ́tíwọ́lé bìrì bìrì bìrì bìrì má jẹ́ ọgbọ́ ọláyà jẹ má jẹ́ ọgbí ọmọ ara èyí tó wà mẹ́ lódodo tí ẹ bọ̀ á dá tí ò ní fòtù jíjà ìjọ ìdọ́lọ́gbọ̀ yóò يريدون أن يطفئوا نور الله بأفواههم وبعد أنهم بيت ما يديرون بعض ويأبى الله إلا أن يتم نوره ọlọ́ọ̀bá òdì ní ìgbà ìmọ́lẹ̀ rẹ̀ ó pèrè kàátà pẹ̀lú ìgbà ẹ̀yìn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ lébẹ̀ lánàá bẹ́ẹ̀ nìkan bẹ̀rẹ̀ lé ní ládùúgbò yín ní ọjà yín bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ǹtì jẹ́ǹjẹ́ǹjẹ́ǹjẹ́ǹjẹ́ yóò tọ́nà ń bá àdìdọ́lá tọ́ dà yóò tọ́ fa àwọn tí ń lẹ lókè rẹ̀ lánàá dà níbi máa ń ṣe nìyẹn ìdíjọ́ ọ̀rọ̀ nìyẹn bí bá ṣe àwọn àwọn èèyàn ládàá wọ́n bá yọ fọ́ ní ilé má lọ lé tí ó tó tí adé tí ó lọ́ máa lé nígbà yìí kò lè lágbé máa tẹ́bọ́ máa bá dé èèyàn máa ìdíkù ìgbò rẹ̀ lálọ́ ọlọ́run bá dìgbọ́dá máa dé sí àtúwájú àtúnyẹ ẹ̀kọ́ ọlọ́run àwọn ẹ̀yà àná wọ́n jẹ́ yà wọ́n tẹ̀ jọrọ káyìn láì ní mọ́jẹ́mọ́jẹ́ ọjọ́ mọ́ nǹkan mìíràn bí ẹ̀rọ ẹ̀rọ bí bẹ́ẹ̀dì ẹ̀rọ rẹ̀ jẹ́nà bara wọn jẹ́ jẹ́nà lọ bí wọ́n bá gbé náà bẹ́ẹ̀ jẹ́ ọlọ́run ní bà Ọlọ́run tí wá ní kí agbára rẹ̀ ní ìdá bá wà. Àmín lágbòlé wa ní o nílọ́ọ̀bù wa ní o ní iṣẹ́ wa ní o nínú wa ní o lójèlé wa ní o nígbà tí agbára rẹ̀ ìwọ̀lọ̀ lọ́hùn. ọba rẹ̀ kàkà oṣù pẹ́ẹ́sì oṣù sí ni wọ́n dá padà bó wọ́n dá padà bó nípa ọ̀fẹ́ balẹ̀ ìdílé lálẹ́ wa ìdílé lóyún ìdílé ọlọ́lá àbónìkáyà bá ọ̀dá ìrìnà wọ́n lè rìnà níwé wọ́n rán níwé ìbílẹ̀ yìí wọ́n rán lórí ogun lẹ́bàdà bá bàbá àti màmá rẹ̀ ti jẹ́lẹ̀ ẹ̀nà ọdún ìgbò bàbá òkè bàbá wa ní nàìjíríà tó lẹ́yìn bàbá rẹ̀ òdínláyẹ̀ olóògbé ìgbò kò lọ́wọ́ àgbọ̀ òdínláyẹ̀ àmọ́ nípò inú ajé nípò inú ajé àwọn jẹ́ lọ́rùn ìyàn ọwọ́ ìta owó ọ̀tẹ́bọ́ mọ́ wọ́n tẹ́bọ́ lẹ́yà lábájá èyí amọ́ni ìyá rẹ̀ olówó ti ní bádá ọjà jẹ́ àríwá ìsì ẹ̀mọ̀ olówó ní wọ́n wà bẹ̀ àwọn ní àwọn ìyàlọ́jà yẹ ìyá ìdá ajẹ bí ọ hmm. ìdá nǹkan ni wọ́n bá fẹ́ sọ wá lẹ́rù pé abẹ́ tó bá ọmọ àwọn ọmọ ọ̀gá kan jẹ́ ọwá wà ní òkèèrè náà ọlọ́run ti bá sáyé rẹ̀ lọ àbọ̀wá sọ̀rọ̀ kan ìgbélé kọ́lọ̀ wọn wá fi ìdúnà ìlú òun ọmọ ìdè òun ọ̀gá wọn. máa ní gbogbo kàbálẹ̀ pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run ọlọ́run yíyọ ẹ̀rọ bá wọn náà láti wọ́n bí lónà ọ̀dọ̀ ìdílé ìdàgbàsókè àgbà àti ìwájú tàbí ìyọlọ́wọ́ rà bẹ́ẹ̀ náà gbogbo ọmọ jíjẹ mẹ́ta ọmọdá wí ìyọmọ ọmọdé ni àmá lónìí ó ń dìbò ní Amẹ́ríkà orí àwọn ilé ìpínlẹ̀ ní jẹ́bí dìbò ìwé dìbò ìwé dìbò fún ìyàwó wọ́n dìbò fún ní o tọ́wà ní ọdá pàdé ìlẹ̀ yẹ wá ń sọ̀rọ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ tó kọ́rọ̀ máa mọ́jẹ wọn ti gbú òun ní ọkẹ́ balẹ̀ náà fi pẹ́ ní àwọn ìlàrí orígbó náà èyí lè fi dára rọ̀ lọ́dún ìlọ ọ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni tọ́lá sàmẹ́ẹ̀ ọmọdé náà ní rẹ̀ tí ó lọ́dọ̀ ọlọ́wà rẹ̀ tó ó ti pa gbogbo àwọn lórí jẹ́ fi jẹ́ gbà pọ̀ lé pé à ah, lẹ́rú kiri ká àwọn ọmọ tí wọ́n ti yẹ àwùjá ní wọn pẹ̀lú owó pẹ̀lú ọ̀la ní ẹ̀kọ́ ọmọ ọlọ́run ti jẹ náà fún náà ọlọ́run ti jẹ náà fún ọlọ́run tó tó lórí ìmọ̀jọ lọ rẹ̀ láìláì. àmì láti yọ láti gbé àbá àti nǹkan kí ó tó tó kò lè gbé náà ní ó kàn sí ìgbòho pẹ̀lú ẹlọ́run náà. Èdí kan ni ẹ́, ọba pé wọ́n tó ó lé ní àá, àyè ìkàdà lè dé náà. Wọ́n yẹ́ máa lè rí ìkàdà láàrín. Wọ́n yẹ́ tó rán bọ́rọ̀ lójú ọ̀dọ́. Mọ́kùnrin bá ní ọdún ó bí bá yẹ́rọ tó ọlọ́run á títà wọ́n yẹrẹ ìlú bá wọ́n yẹrẹ lè bí ẹ̀sọ́dà. Wọ́n ليظهره على الدين كله ولو كره المشركون. Sẹ́kọ̀rọ̀ yìí ọlọ́run lọ́kọ̀ bá lé yìí. Ó ní wọ́n lè bí ẹgbẹ́ rẹ̀ lọ́sọ́dá ó bèèrè ó dáwà dé nìlá. Olóhùn wọ̀ ẹ̀rọ òun lòun náà òun jọ ẹ̀hún jẹ́. Ọba ìjọra ń sọ ẹ̀yẹ. Ẹ̀yìn ẹ̀rọ yìí ti bí ìyẹn jẹ́ ìtọ́jú pọ̀ kéèyàn dépò kéèyàn ló lọ ó sì dépò ó ní ẹ̀dẹ́gbẹ̀ sọ́rọ̀ kọ́ wá sọ fún nǹkan ilé láàrẹ ẹ̀yẹ òkè ní mọ́ra <laughs> ṣàbí ní ilé ẹmọ́tọ̀ ọ̀sẹ̀ yẹ ni wọ́n ní gọ́ọ̀nà mínísì ọ̀rọ̀ ó mínísì lórí máìlì kan tó wá mínísì lórí ẹ̀ tó ní òní lórí ẹ̀ kí ni ó kí ọmọ ti gbé ìgbẹ̀gà ìyé mẹ́yà wọ́n lọ ní ní ọlọ́dẹ ìdẹ́gbẹ̀rẹ̀ báyìí àwọn ọmọ ti kéèkì kẹlẹ́ ló lọ kéèkì kéèkì ilé ní o wọ́n ti àbílẹ̀ ilé ilẹ̀ ilé ó lọ máa ń gbogbo lọ́wọ́ ní ọba yí ilé ọ̀dọ̀ àwọn ọ̀gá adájọ́ ní adájọ́ bá rí gbogbo báyìí wa ọba ọba ní ìdílé ẹ̀ pé orúkọ wọn ah, ní kò ní báwọn ṣe wọ́n ní a òun náà ti ní méjì lórí rẹ̀ ọ̀rọ̀ ti yẹ kù ìyẹn kan tó pè wọ́n pé a kò ní òdájọ́ mọ́ o tí wọ́n ti rí táyì ìjàgbọ́n la ní bẹ̀ ni wọ́n máa yọ lọ́tọ̀ ibi tí bá ń lọ ni wọ́n lọ ọlọ́run wá ọlọ́run jẹjẹ wá ń sọ pé Olùránṣẹ́ òṣẹ́. Ọ̀pọ̀ náà wá tẹ̀ ló ti jẹ́ yẹn. Ìwọ náà wá tẹ̀ ló ti jẹ́ òun. Ẹni wá ń halẹ̀ pé ẹ bàbá kan lòun, ìyá kan lòun. Ìwọ bá ọ̀tẹ̀ bí ànábì rẹ̀ nàbàdà. Lẹ́yìn kẹ máa kàkọ̀gà, ẹ máa kọ̀jájú ẹ máa wọ ẹbí ọ̀lẹ́kọ̀ tí ẹ lè bọ̀lù ẹ̀yìn àrìsúnà ẹ̀yìn ọ̀dọ́ ẹbí tẹ̀síba ẹ̀lápẹ̀lẹ́ ẹ máa fi dáadáa àmá pẹ́ nìkan wá ń hálẹ̀ kò lọ bàjí ẹ̀ ìwọ tí wọ́n kọ̀kọ́ hálẹ̀ wọn ìwọ tí lẹ́nìkan tí wọ́n sọ fún pé wò tí tí àbáta tó báyìí kátọ̀ ọba ìfilẹ̀ tó kéde tí ó tẹ̀lé ìka tó yé kí àwọn àgbàlagbà lọ pé kọ̀ gbọ́rọ̀ ń bẹ̀ kọ̀ gbọ́rọ̀ ń bẹ̀ nìyẹn ọmọ àti pèsè ọmọ àti pèsè ọmọ àti pèsè bẹ́ẹ̀ tó lẹ̀ níbi àdáwọ̀ ayé ńlọ wọ́n ti wá ayé wá ayé wọ́n bá ìjà wọ́n ti ní àwọn ará wọ́n ti bẹ́ẹ̀ fún ọmọ kékeré kékeré rẹ̀ tí ọ̀rọ̀ ìjàgbèrè ọmọ lẹ́yìn tọ́lá ní tọ́lá wọn náà ọmọ kàkà mí. Oní ọ̀sẹ̀ pèsè o. Ah, dédé ipò tí ọ àbá yẹn wà, dédé ipò tó wà fáwọn òbí rẹ̀, dédé ọmọ tí wọ́n rúkọ lọ́wọ́ sí pèsè. Ṣàfihàn ìyẹn máa ń nípò lọ́dọ̀ bàbá nínú ọkọjá kọ̀ọ̀bí, àbíkẹ́sì, àbíkẹta, àbátìkẹ́yìn dédé ipò tí ẹni yẹn wà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọmọ tí ẹ̀ tó wà ń pò yẹn lọ́kọ́ sí pèsè. ìlọ́mà yìí ni ọba ọba òkè yìí ni ọba à òòtì òòtì torí ọlọ́ọ̀kù tó ń torí gbogbo nǹkan kó ti ẹ̀gbà kan kọ́ kàdé ẹ̀gbà kan kàbáyì kọ́ kàdé ẹ̀gbà dé mú bàbá yìí aláàjì yìí ìyá yìí kọ́ kàdé ẹ̀gbà kan pé wọ́n lọ́kù ẹ̀wọ̀ nìkan òyìnbó lọ́kù Lọ́pẹ́ kú náà bá yẹ ó dá. Ọ̀ wà ní pọ̀. Náà ni a dá ọ. Ẹlẹ́wà lè jẹ́ sọ́pọ̀ ọjà ẹjọ ọjà. Ibi wọ́n bàjá ẹni kó olùgbé Àwọn kan tí a súnmọ́ Adama àwọn àgbà àwọn àwọn àgbà afá àwọn wọ́n lè rí wọ́n jọ kẹwọ́n ní àà ah, ẹ̀bí gbé tù mí ẹ̀bí gbé tù mí Fáàlì yí ẹ kọ́ wa náà lágbé yìí. Ẹ kò yé wọ́n ni. Kò yé wọ́n ni. Ṣẹ́ ìfọ́dọ̀ ti kéèyàn ó Téèyàn ọmọ tó ń gbà kọ́ máa ti wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wà máa ti wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀tọ̀ ní kó tún máa rántí mọ̀. Láti ní ìgbà máa ti gbé. Etí ọ̀rẹ́ ti mo ti tẹ̀ yóò. Mo ti tẹ̀ yẹ́ o. Ó ti tọ́ wọn yẹ wà fún ẹ̀rẹ́ ìtọ́ tí ó. Ọmọ tó ń ra owó ọ̀tún ra owó pẹ̀lú ọ̀fẹ́ gbogbo náà. Gbogbo tí sì máa ṣe wọ́n gbogbo náà ní ọ̀fẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ kọ́ọ̀dì èmi tó dáwọn èmi ti bí áà òun ti wà mẹ́gbẹ́ mi níbẹ̀ kọ́ ẹni ló yẹ kọ́ta wáyà ní kíní kẹ́kọ̀ọ́ yà á ti kẹ́kọ̀ọ́ àti mú mẹ́ ìkẹ́kọ̀ọ́ tó dá wọ́n bí ma ẹgbẹ́ ẹgbẹ́ ìgbàgbínà gbé sínú àbí ilé ilé tó sínú abẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní tí ò ní jẹ́ wọ́n ní jẹ́ yẹ tí ọ. Àbá kan náà bẹ̀rẹ̀ náà jẹ́ àwọn tí ó tí ọmọ àkọ́mítọ́kọ́ bí gbogbo àwọn obìnrin lé ti fi sílẹ̀ pé ìyàwó ẹ̀dùn bí máa yìí kí èké ìjọ ọdún náà ẹ̀rọ wà lò léwu ẹ̀rọ lò lé onáìlú wa wẹ ìyá ọmọ rẹ̀ náà onáìlú wa wẹ ọmọ onáìlú wa lọ́kọ́ mẹ́fún wọ́n yẹ̀ bá lé yáwó ìrẹ́gbọ́n báyìí lọ́wọ́ ní dáadáa di oṣù lọ́wọ́ yẹ ìyá àbá àtẹ́tẹ̀ wà lọ lé yẹ ìyá àbá lọ lé wọn àwọn àbúrò yá àwọn àbúrò yá ọkọ nílé yá lọ́lọ́ ọ̀bẹ àwọn ìyàwó wọn pé kẹ́kẹ́ tó máa kó fún ìlú ẹ̀lẹ́ àtọ́lẹ̀ bí máa lé àwọn náà ti lè jẹun wá àníwọ̀n àbáyé àkọ́sọ ẹ̀rọ àbájáde bíbí lájọ̀lẹ̀ ó láti bá lálẹ́ ọ̀rọ̀ òun náà yẹ kúlẹ̀ ọ ọlọ́run padà ti ká iná ní wọ́n padà bẹ́ẹ̀ ti jẹ́ padà kò sí iṣẹ́ tó bẹ́ẹ̀ gbé wọn ọbẹ̀ padà tó á dáná lóbi ilé ìrìnà wọ́n á jẹ́ wọ́n jáde mọ́ ẹ̀jẹ̀ àjọ yé wọn dé ilé kí ọ. wọ́n tó ń kẹ́ mo ló wọ̀ ní wọn bí ẹ ní ọ̀dẹ̀ wọn jẹ wá ìwọ ni wọ́n padà wá sí lọ́la. máa gbé lọ́wọ́ ọwọ́ <laughs> ẹjọ́ kò mọ̀ bọ̀ mo fẹ́ kó mu wà yìí ó ṣe mo fẹ́ lórí. ìgbà tí mo bọ̀ lánàá yẹn wọ́n máa kó mọ̀ ìgbà tí mo bọ̀ láti máa lọ́kùn wọn àti kílẹ̀ èlò lẹ pé mo fẹ́ fẹ́ tó fẹ́ náà yìí èlò ni máa bá nu mọ̀ rẹ kó wọn bí ẹgbẹ́ irun mọ̀ ẹni yìí ó lẹ́ àbá yìí ó lẹ́ àbá yìí ó tó bá láti gbogbo ẹ̀jẹ̀ ìrírí kan ni wọ́n á pọ̀ sí mílíọ̀nù gbèsè yẹn ni wà ìlọ́ọ̀ta wá ní bí wọ́n ẹ̀bí gbá wá ń bọ̀ síwáyé kòkó lè lọ rẹ̀ lórí ẹ̀ẹ́dẹ́ wáyì àlèmọ́tò ráyè lọ́rọ̀ mọ́ ẹlọ́gbà ẹlọ́rọ̀ bí ó bó ti dàkẹ́ ìyẹn tó ọba ti gbé náà. ìwẹ̀rẹ̀ à kí wọ́n ti fi nǹkan tàn ọ́ tàn ọ̀gọ́ ọ̀bá ẹ̀ta já alẹ̀ tọ́ ọ̀bá ìhálẹ̀ ìwọ náà padà jáde káyìn àtìláwọ̀ tí a ń lé jáde ẹ̀dí lé pẹ̀pọ̀ lọ ha jẹ́ níwọ̀n tẹ̀lé àwọn ọmọ pọ̀lẹ̀ dé bẹ̀ máa àwọn nẹ́pàdà wá ń bá lẹ́tà tí wọ́n fẹ́ kí lọ́jọ́ torí bí ọpẹ́ inú ìyà ni pé wọ́n yẹ́ pé ọkàn wà ní ìjáàbù ni ara wọn náà ni ọ wà pẹ́ inú ìyà wà bá ìyá yìí torí ìyà ìyà ìlábà rẹ̀ yẹ ó pẹ́ inú ìyà

Lọ́rọ̀ níbi ìbájọ́lẹ̀ ẹ̀dà, àán, ọwà ní ọkọ̀, ọkọ̀ ọ̀rẹ́ ọ̀fẹ́ ìjẹ́dẹ́ta, ọdẹ̀ yọ́ ọdẹ̀ yọ́ ọdẹ̀ yọ́ ọdẹ̀ lábẹ́nú, ọdẹ̀ máa pákéjì kọ́kọ́, ọkọ̀ oúnjẹ mà. Ọlọ́wọ́ kò níbi kí wọ́n jẹ́ ọ̀dọ́ ẹmá jẹ́ ọ̀dọ́ òmìnira yóò tẹ̀sí dáadáa báwọn ojúlé òjúmọ́ tó sí ìrẹ́lẹ̀ bọ́n wáyé bẹ̀rẹ̀ bọ́n wá mẹ́bí ọ̀tẹ̀ sí dáadáa ọlọ́mà púpọ̀ máa rọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ tọ́bẹ̀ ẹ̀dọ̀ wọ́n pẹ̀lú ìyàwó kan ìdí ti pẹ̀lú ìsìláàmù ní pé ẹ máa fẹ́ lọ ìsìláàmù pẹ̀lú obìnrin tí máa ń lo méjì kúyà iná bí mú wọ́n bá dàbí bóyá bóyá bóyá ò ní mú ọ. wọ́n rà pọ̀ ní ká mú ọ. ọmọ rẹ̀ náà ó sì lọ́wọ́ amúkanú ọmọ mẹ́rin wá rẹ̀. ẹ̀ẹ́ tó tẹ́lọ́ máa mẹ́ta bá wọn olóríṣi ọdún kọ́ ọmọ ni ọmọ ìyá ìyá kejì mú ọ. àbíjà kẹta o àbíjà kẹrin o. yà ní ọ̀dà kókó ìròkútòkú ilẹ̀ ẹ̀tù kọ́mọ̀ ní pé ìyá ti náà ń gbogbo mẹ́rẹ̀ ní ẹ pé kò dé ìyá mú tí wọ́n ma làwọn ìyàwó rẹ̀ lọ mọ́ta ń mú pé wọ̀lọ́kọ́ ìyàwó ìgbẹ́gbẹ́ olùkọ́ láàájì sọ́sán kò lè fi jẹ́ ọkọ̀ nínú bí à kò sí àyè lọ bí à ìjọba bá fi pàánù pé ìyàlé ọ̀rẹ́ nínú bí àgẹ́gẹ́ pé ìyàlé tẹ́ bá níyàwó ẹyọ kan ọwá di ọmọ ọgọ́ta ọdún tó níyàwó kìí àbúrò ọgọ́rin ọdún ìyàwó lọ fẹ́ ọmọ ìyàwó tí ń tẹ́ lé jùlọ níjọ́ ọjọ́ máa ti wọlé ẹjọ́ ẹbá kan náà láti òfin sọ́rọ̀ àbá yóò bá nìyà lé ìtàkà tí ó lèyẹ ìlà tọ́wá ń kílé mú pé ìyàlé ni ọlọ́mọ pé bí òun náà jẹ́ àlájáàbà ìyàjọ́ rẹ̀ ni ẹ̀rẹ̀ àlájáàbà Nàbí alé náwó ọmọ ẹni tí ọkọ̀ ẹ̀nà wíkọ́ pẹ̀ àti ọmọ ìyàlọ́wọ́ ọ̀gá, ọkọ̀ lọ bẹ́ẹ̀ ó ń jẹ́ kó máa múyà ilé sí ìlú ọmọ ẹlẹ́ àgbàlejò ẹ̀ ìgbádẹ́dù kan lọ ẹlẹ́ àgbàlejò ẹgbẹ́ ìyáálé gẹ́gẹ́ bí ìyáálé rẹ̀ ṣùgbọ́n ìyáálé náà bá wí ní ìyáálé máa ń tó ti máa ń tó sí ọkọ lẹ́yìn ní ó ti dọ̀rọ̀ tó ti bèèrè ẹ̀ lọ́nà wẹ́rẹ́ nìyẹn lọ tó tẹ́ ìyá yìí lọ tó tán ìyàwó ló bá ń tó tẹ́ ọkọ lẹ́yìn ìjẹ́pẹ́ ìyáálé ló bá tó tí ẹ̀wọ́n náà máa ń lo jẹ́ ọkọ lẹ́yìn ìyàwó yẹn náà ò ní tẹ́gbẹ́. ìyáálé ọmọ afọ máa ọmọ rẹ̀ yìí. Hmm. ẹ̀ẹ́ wọ́n afọ máa ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ fún ìyáálé náà. wọ́n rà sí aláàjì rà fún ìyáálé tó gbà sí ìyájọ́ gbà sí. màtí máa rà fún ẹyìn ẹ bọ́ọ̀lù jẹ́ lẹ́yìn wọn ni wọn. jẹ́mọ̀ máa kàrá àtúwádé ìfún ìbànújẹ́ ló máa wò pé àwọn ọlọ́run mo ìyá sí àwọn tó gbà gan náà mo lè máa ń ronú àwọn olóyè ọ̀ tó yẹ ọ̀ ó gbé ìfẹ̀ka ìrọ̀ ta sí ilẹ̀ ìfẹ̀. òun gbé tọkọtà lọ́lọ́lọ́nú náà wọ ọ̀dọ́ tọkọtà inú ohun tí mo bá ń yọ ọwọ́ wọ òsílẹ̀ mọ́tẹ̀fẹ́ lọ wà lẹ́sẹ̀ yìí lọ tó dán ìyá yìí bàbá ìwọ náà lọ tó dán dọ́pọ̀ náà bá ti jọ lẹ́lẹ́yìn tí ìyàwó mú àṣọ náà tí í ṣe ìfọdọ́ náà ọlọ́lẹ̀ sọ ìyàwó náà di aláṣẹ fọkọ náà. Gbogbo owó ti kẹ̀lú ìlú ìyẹn ń gbà ní àgbà ẹjẹ́ máa ta ọ̀sẹ̀ ẹgbẹ́ jẹ́ lọ́sí rẹ̀. Ìjọ́ pa òun bí ìtàn ẹgbà tí máa ẹ̀bẹ̀rẹ̀ lórí ìtàn. Ìdí ọjá ní ọmọ o. Nítorí àwọn ọmọ mi ni òun jẹ́ lọ́dọ́ bí àwọn àmì o. Àwọn ọmọ ẹlòmí pọ̀ ó pọ̀ ní olùsí olùsí máa ń wó ìrírí nípìn láàrin olùsí owó kòrò lórí ọjọ́ pọ̀ lójú ẹ̀ yóò gbé owó kékeré ló pè gbáǹtà omi jẹ́ ten thousand ló bẹ́ẹ̀ lò rẹ̀ ìyàwó mẹ́rin a máa ń bá mú bẹ́ẹ̀ bá bá ń pé ìdàgbàjọ ara yín àbíká ti lẹ́ ní ọmọdé ọwọ́lò ma ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ó ti ma sáfẹ́ ìjọ ìdí wọn àà yẹ̀lẹ́dá àà òmìnirẹ́dá olùsí rẹ̀ obi olófin tọ́ lọ ọgbọ̀n lábẹ́ ta tíyàwó rẹ̀ òsì mọ́ ẹlòmí ìwọ̀lọ̀ òyìnbí ọ̀pá ọrùn ọ̀pẹ́lẹ̀ àlé ojúlọ ewo ojú ọkọ̀ obìnrin gáńtà tọ́ọ̀kọ̀ tọ́ọ̀fẹ́ tọ́ọ̀fẹ́ ìdí rẹ̀ òyìn ó jẹ́ ó jẹ́ ó jẹ́ àwọn àwọn òṣèré ẹ̀yìn ọmọ ẹ̀ẹ̀dún tó jẹ́ pàtà ní ilé ẹ̀yìn ìní ẹ̀wà tẹ́ jẹ́ fúláwọ̀ yẹn tẹ́ẹ̀wọ̀ ah. ọmọ ẹ̀yìn lórí pípàwọ̀ ẹ̀yìn ó ti jẹ́ máa lé ta ọ́ yá àwọn ọmọ ẹ̀yìn gbogbo ní yó yóò yóò jẹ́ ìwọ̀n máa wọ̀ ní nígbà táwọn obìnrin bá ń dàgbẹ́ sí ọlọ́run tí a ń tí wọ́n pè ọ̀gá lè ní ẹjọ́ kù. Ẹ bá ti rí ra lẹ́rọ ẹ̀yọ́ o. Mo ṣe lè yí o. Ẹ mo ṣe lè yí o. kọ́ o. Ìbínú tí a fẹ́ ṣe. Ẹ dàpọ̀ ẹ̀rọ ní ìkan. Ní ọ̀nà ìníwẹ̀ yẹn. Ẹ jẹ́ mọ̀. Àbúrò ti ń bẹ ní ìgbọ̀ ọba lọ́wọ́ ilẹ̀ o. Àbẹ́ ilẹ̀ dáadọ́ rà pọ̀. Bíbẹ́ kọ́jẹ̀ ní kọ́jẹ̀ mi náà, kó lè lọ́wọ́ mi. Ó ti parí. Ó ti parí. Ó ti parí. Ó parí. Yíma ti pọ̀ yẹ bá ilé bẹ̀rẹ̀ lálàjọ́ àti. Ah. Ẹ kó lọ lé iná mọ wà o. Àmọ́ kẹ́kẹ́ máa ń fi jẹ́ báwọn. Àyè ìdánwò ìgbẹ́lẹ́ àwọn òní mẹ́nu èbò bóun lè ń bà sí ẹ̀ lówó lòun ń dá sí làálé ń dé fún sí à ń tí ẹlẹ́ àti ohun polówó yìí òun lọ́rọ̀ ti fóun yìí àti gírí ilẹ̀ ọjọ́ ti ẹ̀ ń kọ́ ọlọ́gbẹ́gbẹ́ mẹ́tọ́ ni o nígbà náà olùkọ́yá òjìlówó ti ti ń gbé o ẹnìkan ló lára nídìí o tó ilé brown rẹ̀ wọ́n yà wọ́n fi ibi òtún wọ́n sọ fún bàbá nù. Wọ́n á pàdé sọ́mọ lára tọ́látọ́ owó tí yàrá kan ń bẹ̀, owó tí wọ́n bá ti rẹ́ẹ̀sì yóò ti dé owó yóò ń gbúgbá gbogbo ní ilé rẹ́ẹ̀sì oníṣòwò tó yóò yàrá kan lọ bẹ̀. Lọ́wọ́ máa ń fi ilẹ̀ lájọ́ rẹ̀ dàgbẹ́. Wọ̀nà yìí máa ń yẹ. Bọ́kùnrin yọ̀dà yóò ibi wọn fi ṣẹlẹ̀ ọlọ́run òróró wọn wá lọ díẹ̀ díẹ̀ hmm. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọn fi fún ní ooo hmm. tọmọdé ayọ̀ náà ìyá dàbí ọ̀nà àdàbẹ mọ̀tòkò tẹ́lẹ̀ sí akẹ́kọ̀ọ́ yóò bá ń fẹ́ sí lọ́sàn fẹ́ sí lọ́sì níwájú lẹ́rìn ọyọ kánò àmì yóò dàbọ̀dájà sí tí ó dé lónìí nù. Hmm má pè tí ò bá fi ń pè wọ́lọ́ má pè wọ́lọ́ èmi má fi yọ lẹ́tà má yọ lẹ́tà má fi ṣe bí ẹni bọ́ orí ẹni tí yọ lẹ́tà má pè orí òṣìṣọ́pọ̀ tó bá ti jẹ́ ó tán wọ́n lẹ́ fi yọ lẹ́tà àwọn abẹ́lú máa yọ sí ọjọ́ sí ẹjá tó tán àwọn àjẹ́rọ máa kí ó tí a bá lè ṣe lójú àwọn àfá ẹ̀mọ́jà sí lẹ́yìn ẹ̀mọ́jà sí lẹ́yìn ẹ̀mọ́jà sí lẹ́yìn ní ìyàrá tí kò ní mú jẹ́ gbogbo ẹni tí a kọ́ kí ó tí a fi tàwọn ìlú kọ̀ kí ó tó dé lé ara ẹ̀ta lọ́rọ̀ ọ̀bẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ àwọn náà wà sí nílò pé bá ọ̀dá àwọn ọ̀dá àti wọ́n ní mú sínú jọ́nà pé a ti wà dúpẹ́ ọlọ́run ti ọ̀rọ̀ nísọ nípìnkẹ́ yọ̀ sọ pé ta ní àbáyé rẹ̀ bí ayé ilé ọlọ́run ti bẹ̀. Ẹnu tí ó lè máa ní wójáwòjá òtú pé ẹ ìbánà ìbánà ìbánà tẹ̀gẹ́lẹ́rí ìbánà tí ó kárí mọ́nà ṣègbéga yìí ìwọ́ òsì ìwáàwò wípé ńgbọ́nà àwọn ń dò nǹkan wù àwọn ọ̀rẹ́ mi sọ fún wọn bí jẹ ìwọ́n lẹ́mi sọ fún ọ̀ ńjọ́ lọ́sì pé tí wọ́n ta jímà tọ́lọ́pọ̀nà mọ̀ ọ́kọ́ ẹ̀ wọ́n dáadáa ìwọ̀ ọ̀dáálẹ̀ wọ́n dáadáa lẹ́jẹ̀ wọ́n dáadáa tàbí wọ́n ráyé eré gbé mọ́ ní ọlọ́run ṣe bẹ́ẹ̀ àráyé eré jẹ́ ń gbé ń gbà náà ọ̀sán gbàjẹ́ ń tò gẹ́lọ́ ah, nígbà tó nǹkan bí lágbẹ́lá tó láàyè nígbà tó nǹkan ìdí àjẹ́rẹ́ rà nì àjọ gama agbóhẹ̀ pátápátá ọlọ́run lẹ̀jẹ̀ kí bí tí ní kété táa mà pé ká máa tó nǹkan ọ̀dá táa ti mà síwọ́ lọ́nà òun ó dáadáa wọ́n yẹ̀ lọ túbọ̀ ní ẹbí ní tó dẹ́gbọ̀ lọ́jọ́ náà lọ́jọ́ náà ọlọ́dún tí wà ó lọ́dà àmà bá tẹ̀sílì àwọn àyà yìí lọ ẹjẹ́ pẹ̀lú ìbẹ̀rù ẹgbọ̀ ìbílẹ̀ ayé rẹ̀ gbọ́dọ̀ ìlú ẹgbọ̀ tó á mú tọ́jú ọmọ ọlọ́run lọ́dọ̀ wọn ẹgbọ̀ tó bá gbọ́dọ̀ ọlọ́run kan gbogbo rẹ̀ kò tó yá bẹ̀rẹ̀ ọlọ́run fún wọn ẹgbọ̀ wà nígbọ́dá kọ́mọ́ àjò wọn jáde lẹ́wọ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك